Blog Talk Radio. ní kí a wá jọ gbọ́ torí pé ọ̀rọ̀ ni ọmọ létí jẹ ọ̀rọ̀ ni ọlọ́run kọ́kọ́ fi dá ilé ayé ọ̀rọ̀ ni à á sọ wọ́n ní bí ogun bá fẹ́ kó ìlú kan ọ̀rọ̀ ni ó tẹ̀lé ẹ̀bẹ̀ bí ogun ò bá sì ní kó mọ́ ọ̀rọ̀ náà ni wọ́n ó sọ mo kí yín gbogbo ẹ̀yin èèyàn mi káàkiri orílẹ̀-èdè àgbáyé níbikíbi tí ẹ ti ń gbọ́ Yorùbá Gbòde Ṣọlá Yusuf aya àìwínilọ́mọ èmi ni obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni tẹ̀pá òjé àìtóní bá gbé ká má tóní bá wí ọmọ wọn nílé olú òkun mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí yín tológun tológun a tún ti dé sórí ètò yín Yorùbá Gbòde gẹ́gẹ́ bí a ṣe sọ. So ìta ó pé lónìí ìrọ̀ ó pé ọ̀rọ̀ eré kọ́ ni ti òní ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ń tó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n ni. wọ́n ní democracy ìjọba tó fẹ̀tọ́ gba tó fààyè gba ẹ̀tọ́ àwọn aráàlú tó ní kí wọ́n ó sọ tójú wọn bá rí tí ò tẹ́ wọn lọ́rùn ìjọba ara ẹni. E, ìjọba tí a lè ṣe kárìn fàǹdàfàǹdà ó ní wọ́n ń pè ní democracy àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n bá wa yẹ̀ wò pé kí ló ń jẹ́ democracy lórí ètò yìí lónìí kódà bàbá wa ń bọ̀ láti orílẹ̀-èdè nàìjíríà bàbá wa tèmi máa sọ pé àwọn ní òpìtàn lẹ́ẹ̀fẹ̀ àwọn náà ń bọ̀ lórí ètò yorùbá gbòde ní tòní. wàhálà ní dẹ̀mọ́kírésì aláàjì àgbà ní ṣódà bẹ́ẹ̀ kí ọmọ nàìjà ó má lè rìn fàlàlà fàlàlà. Nàìjíríà máa lè rà yọ̀ mm-hmm. ètò yorùbá gbòde mo kí gbogbo ẹ̀yin èèyàn wa lọ́tún lọ́sì ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi wípé ẹ kú déédéé àsìkò yìí gẹ́gẹ́ bí a ti polówó fún yín láti bí ọjọ́ mẹ́ta ètò ọ̀hún ó ti bẹ̀rẹ̀ ohun tí sọ̀rọ̀ lé lórí lónìí nǹkan tí ó ṣe pàtàkì ni bí n bá ní kí aláàjì àgbà ó bá wa fi rọ̀ síbẹ̀ ná akànnì káfíyùn ṣe kínní ni ọ̀rọ̀ wa kì í ṣe jó ọ̀rọ̀ wa ìṣorin lórí ètò yorùbá gbòde ní ti òní. ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi inú mi dùn láti sọ fún yín pé bàbá wa tí mo sọ pé wọ́n ń bọ̀ wá láti orílẹ̀-èdè nàìjíríà láti wá là wá lọ́yẹ̀ tí ò yé wa wọ́n ti wà ní pẹ̀lú mi nígbà tí àwọn ará nàìjíríà bá ti dé gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ yòókù tá a bá pè tí wọn bá tètè dé ká mọ fáìní wọn ni. àwọn náà ni bàbá wa tí èmi máa ń pè ní òpìtàn lẹ́ẹ̀fẹ̀ torí pé gbogbo ibi tí iṣu ti kú àti ibi tí ọ̀bẹ ti bẹ́ ibẹ̀ náà ni bàbá wa ibẹ̀ náà ni wọ́n mọ̀ tí wọ́n ó sì mọ ṣàlàyé rẹ̀ fún wa àwọn lèmi máa pè ní bàbá tó dàgbà tọgbọ́ntọgbọ́n ṣe mọ̀ páwọn àgbà míì tí wọ́n bá ti dàgbà wọn ò fi kegun ni ojoojúmọ́ ni ọgbọ́n bàbá ń lé sí ojoojúmọ́ ni ìmọ̀ wọn àti agbára wọn ni wọ́n ń lé sí àwọn náà ni bàbá wa banji akintoye bàbá ẹ káalẹ́ o. ẹ ṣeun adúpẹ́ ẹ kú àgbà a máa rí yín bá oòdùà ó gbè yín bí ẹ ṣe ń ṣe káàkiri tí à ń gbọ́ròyìn yín orí wa ń wú inú wa ń dùn àwa náà ń tọrọ pé tó kọ́lọ̀ ń jẹ́ kí alẹ́ tiwa náà ò dáa bíi tiyín torí wípé nígbà tí àgbàlagbà bá rí bíi tiyín tó jẹ́ pé ìdí òótọ́ tí wọ́n ti wà láti bẹ̀rẹ̀ ibẹ̀ náà ni wọ́n ṣì wà títí di àsìkò yìí tí nǹkan kan ò mì wọ́n ó tọ́ka fìrú wọn tọrọ ẹ bàbá ọjọ́ àtúbọ̀ dalẹ́ pẹ́pẹ́ lowú ṣarọ́ àjíǹde arómọ jẹ yín mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yorùbá gbòde. ẹ ṣeun ẹ kú wájú o. ẹ ṣeun bàbá ẹyin olùgbọ́ mi gẹ́gẹ́ bí mo ti ń sọ láti ibi ọjọ́ mélòó kan eléyìí ti ẹ̀ pẹ́ a tètè bẹ̀rẹ̀ ìpolówó ọ̀tọ̀ ní ta polówó tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn níbi tó bá yọ sí wa ibẹ̀ náà ibẹ̀ láti bù ú. ohun tí a fẹ́ jíròrò lé lórí lónìí ó ṣe pàtàkì òun náà ni tí wọ́n ń pè ní ìjọba tó fẹ̀tọ́ gba aráàlú tó ní kí aráàlú ó rí falala falala tó ní kí wọ́n ó sọ nǹkan tó bá wù wọ́n níwọ̀n ìgbà tí wọn ò bá ti hùwà bàjẹ́ lóní tíjọba bá ń ṣe tí ò dáa kí wọn ó lè sọ pé tíjọba ń ṣe ò dáa tó ráwa náà láyànjọba ẹ̀ síbẹ̀ àṣìṣe láyé ológun bàbá ẹ dákun tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàlàyé fún àwọn èèyàn ni pé ìjọba tá à ń wí yìí tó yàtọ̀ sí tológun tá a pè ní democracy tó fi àyè gba àwọn aráàlú ń gbà wo la ti bẹ̀rẹ̀ bó la ṣe bára wa ń di ẹ̀. ẹ ṣe púpọ̀ ọ̀rọ̀ ìjọba tó fún àwọn ará ìlú láyè láti hùwà tó bá wù wọ́n náà bá ti gba ìgbésẹ̀ tí wọ́n pè ní jáde kó wá ṣàgbé ní. ó ṣe pàtàkì púpọ̀ bí ò bá tí ìlú ìlú òde lọ wájú ìdí tí òkè dẹ̀ jẹ́ kí àwọn ìjọba kan lè fún yàrá yìí kó ṣe nǹkan tó bá wù kó sọ nǹkan tó bá wù kó kó ẹgbẹ́ tó bá wù jọ kó jọ ẹgbẹ́ tó bá wù. àwọn nǹkan tí òkè jẹ́ táwọn ìjọba gbà yàn láyè láti ṣe nìyẹn ó pọ̀ èkìlẹ̀ ni tó bá ti di wípé ìlú kan wà táwọn tó ń ṣe lórí ibẹ̀ tá a sọ pé àwọn lọ̀gá tipátipá ẹ fẹ́ o ẹ ò fẹ́ wà wá lọ̀gá tá a bá ṣe election tán lè di ẹ̀ tán dọ́gbọ́n sí tán yípo tán ṣàǹṣe tó jáwọn nìkan ṣáá ló ṣàǹṣọ̀gà àwọn èèyàn ìlú yẹn ò lè ráyè máa ṣèfẹ́ nù wọn láti máa sọ tinú wọn torí gbogbo nǹkan tó bá ń sọ làwọn tó ń ṣèjọba máa máa wò wípé ìjẹ́ eléyìí ní gbàjọba lọ́wọ́ wa àwọn wo leléyìí òfin tí ò sí tí ò sí bẹ̀ rárá ni wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé jáde láti fìyà jẹ àwọn èèyàn láti rí i pé wọ́n ṣe ìbẹ̀rù tìjọba. nǹkan kejì tí òkè jẹ́ kí ìjọba lè fún yàn láyè láti ṣèfẹ́ inú ẹ̀ ni ibi tó bá ti di pé wọ́n gbé ẹ̀sìn wọ́n gbé ẹ̀sìn lérí pé dandan dandan dandan ẹ̀sìn ti wa tá à ń ṣe tí ìjọba ń ṣe ní gbogbo èèyàn gbọ́dọ̀ máa ṣe ẹjọ́ bá ṣe ikú ilé ikú ìwọ́ ọ̀nà ẹ̀wọ́ tí wọ́n bá ti di pé ẹ̀rọ ìjọba ń ṣe yẹn níbi kan àwọn ará ìlú yẹn ò lè ní wọn ò lè ní ìfẹ́ láti ṣètọ́nú wọn àwọn tá a lè jẹ́ yorùbá ìbẹ̀rẹ̀ láti ní ìfẹ́ láti ṣe ká tó bá wà ní ìlú láti bẹ̀rẹ̀ láti fún gbogbo èèyàn láyè láti sọ ọ̀kan tó bá wù tá a bá pè pàdé lágbo ilé àbí tá a pè pàdé ní ààfin àbí tá a pè pàdé ní àárín ìlú àtọmọdé àtàgbà ló láṣẹ láti lè sọ ọ̀kan tó bá wù wọ́n. nítorí náà ó dàbí pé àwọn bàbá wa wọ́n fún àwọn èèyàn láàyè èyí púpọ̀ púpọ̀ púpọ̀ ju nǹkan tá a rí nílẹ̀ nàìjíríà lẹ́yìn ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n láti dálẹ̀ fẹ́. ẹ ṣeun bàbá. ọmọdé tàgbà ló láṣẹ nílẹ̀ yorùbá láti sọ̀rọ̀ kóyìnbó tó dé. Hmm. Eh, ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ ìta ṣe gbà ìsìn ọmọdé tí ò bá mọ̀rọ̀ sọ eh, àwọn tó lágbára àwọn ọlọ́pàá àwọn fs agbóríwẹ̀ lọ ẹ̀ka eh, tó túbọ̀ ń da nàìjíríà nínú tí ò jẹ́ pé nàìjíríà rọ̀ kan. Hmm. ẹ ṣeun bàbá tí ó bá wá ń lọ báwọn tó jẹ́ pé aráàlú ò lè sọ tẹnu wọn n tó bá wu ìjọba níjọba ó ṣe kò sẹ́ni tó máa mú mi tó ráwa la níjọba tó bá ń rí bẹ́ẹ̀ tá a bá fojú wo ṣàkun kí ni ọjọ́ ọ̀la ṣe máa rí fúrú àwọn orílẹ̀-èdè báyìí. orílẹ̀-èdè tó bá ń ṣe tó bá ń ṣe kíjọba ẹ̀ bá ṣe irú ìgbẹ́ tó bá ń ṣe pé dandandandandandan tàwa ní dandandan tiwa tiwa lẹ ṣe. láì ṣológun. àti ológun àti àìlógun bákan náà ti nàìjíríà rí kò sí yàtọ̀ ìgbà táwọn ológun ń ṣe ànítorí àwọn ológun ni ìgbà táwọn tó tún kí ògùn iṣẹ́ ológun alágbádá tó tún wá ṣe bákan náà ni kò yàtọ̀ sí àwọn púpọ̀ púpọ̀ nǹkan tí ò tí wọn nìkan kan ò sọ pé ètò ìjọba ni àtàlẹ́ gbígbọ́ pé ìjọba yẹn níjọba gbé kalẹ̀ tó sí fà tó táyé gbogbo ìgbà pé gbàgbàgbà ìyẹn lè gbúdọ̀ ṣe ìyẹn ẹ kí ni máa ń ṣẹlẹ̀ sírú orílẹ̀-èdè tó bá ń ṣe bẹ́ẹ̀. káṣẹ̀. orílẹ̀-èdè tó bá ń ṣe bẹ́ẹ̀ á ní wọn ló káàkiri ìpínlẹ̀ tó bá yá tó bá sú àwọn èèyàn wá yarí. Hmm. tó bá sú àwọn èèyàn wá yarí. Eh, irú eléyìí kárí ní Sudan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mhm. tó jẹ́ kó oṣù bíi mẹ́rin márùn-ún àwọn èèyàn dà ń lọ títí tí wọ́n ń pariwo wọn láwọn ò fẹ́ wọn ò gbà. ìgbà tán lé ìjọba tán ṣe ẹ̀lẹ́ṣàn fún wọlé tán lè kúrò àwọn ará wọn lọ eh, eh, àwọn àwọn sójà tó fẹ́ gba máa ṣèjọba àwọn èèyàn láwọn ò fẹ́ fẹ́. Mm. wọ́n ṣàǹfà títí wọ́n sì ń fà lọ́wọ́ nìyí. Hmm. tó bá yá tó bá sún àwọn èèyàn wá yá náà ni hmm. lẹ́nu ìjọ mẹ́ta àwọn ọmọ kan káàkiri nílẹ̀ nàìjíríà wọn làwọn máa ṣe ìlú ìyá ní nàìjíríà káàkiri máa wò kọ́tù nǹkan tí tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ tí àwọn ìlú tí àwọn ìjọba àtúntò àwọn èèyàn láàyè kan ṣe fẹ́ ní wọn bọ́n bá ti fẹ́ tó jẹ́ pé dandandandandan tí wọ́n nìkan náà gbúdọ̀ ṣe ní pé àwọn èèyàn á yarí. tí wọ́n bá dẹ̀ yarí yẹn tí wọ́n bá mọ̀ ọ́n ṣe ìjọba àwọn tó jẹ́ ọ̀gá ní ìlú yẹn tí wọn ọ̀gá mọ̀ ọ́n gbé inú yẹn lè túkà ó dáadáa. nígbà hmm. tó bẹ̀rẹ̀ ní tó gbé ìnà tó fi túkà dàbí wá ní ìlú mẹ́ta eh, orílẹ̀-èdè mẹ́ta làwọn lẹ́yìn eh, àwọn eh, orílẹ̀-èdè tó ti papọ̀ tó ń jẹ́ Soviet Union rí. Today we have thirteen different countries out of the Soviet Union. Uh, Yugoslavia now the same thing. láti àwọn ti kòsílẹ́bẹ̀ tó orílẹ̀-èdè mẹ́jọ tó ti gbẹ̀ jáde wá. Hmm. ní Indonesia àwọn orílẹ̀-èdè kéékèèké ní méjì mẹ́ta ti yapa ẹyọ kan ní India Pakistan Myanmar ṣe níbẹ̀rẹ̀ tòde lẹ́yìn wọ́n ti di India Pakistan Bangladesh Myanmar ó ti jẹ́ nìyẹn. Hmm. ìjọba kankan ò lágbára àwa èèyàn náà dá ìjọba fún ìṣèjọba kìí ṣe pé wọ́n dá ọmọ èèyàn fún ìjọba hmm. wọ́n dá ìjọba sílẹ̀ fún ọmọ èèyàn ni ìjọba ògbúdọ̀ máa hùwà bíi pé àwa la nílùú àwọn kọ́ ló nílùú àwọn èèyàn ló nílùú hmm. àwa gba àwọn ará ìlú papọ̀ pé káyé wa káyé lè tòrò fún wa la fi sọ pé ẹ̀yà ní ìjọba tàbá dẹ̀ ní ìjọba tó ìjọba mi ní ò ní ẹ̀kọ́ yẹ kó lágbára láti máa sọ fún wa wípé àwa àmì ní nǹkan tá a bá fẹ́ kẹ̀ ṣe lẹ gbúdọ̀ ṣe hmm. ìjọba ọ̀rọ̀ àṣẹ láti máa ṣe irú yẹn bí ìjọba bá ń ṣe irú yẹn irú yẹn máa dàrú ni tó bá dẹ̀ dàrú tí wọ́n ṣe é ṣe irú yẹn lè tó ká pátápátá hmm. bàbá kí ni a lè sọ pé ó fà á tí orílẹ̀-èdè nàìjíríà fi rí bẹ́ẹ̀ kí ló fà á báwo àwọn àwọn tó ṣe tó kó nàìjíríà jọ nígbẹ̀rẹ̀ ayé àwọn gẹ̀ẹ́sì nígbà tí wọ́n lọ wọ́n gbé ìjọba léwọ́ àwọn kan nìkan lọ́tọ̀ pé ẹ̀yin ni ọ̀gá bì yọ èyí tẹ̀ ẹ̀yin ẹgbẹ́ èèyàn tí wọ́n ta fẹ́ràn ẹ máa ṣètò tí wọ́n gbà tá a bá lọ àwọn yòókù yẹn ẹ̀ka tó bá wù ní ilẹ̀ lè máa sọ fún wọn táwọn gbúdọ̀ ṣe. bóò ni tàwọn tí wọ́n gbé lé lọ́wọ́ ìhùn ṣe jẹ́ kí ni báwo lọ́bọ ṣe ṣe orí tí náà kí ò ṣe kí ni wọ́n rí lára wọn. ẹ kò sí nǹkan tó rí lára wọn náà ju pé wọ́n ṣe wọ́n ṣe bíi pé wọ́n fẹ́ràn àwọn gẹ̀ẹ́sì pé ẹ lè bẹ̀rù wa torí pẹ́ẹ́lí máa bẹ̀rù àwọn Yorùbá àwọn ọlọ́gbọ́n alágbára ọmọdé nìwọ̀n yẹn kẹ ẹ bá gbé ìjọba lé wọn lọ́wọ́ á ṣòro fún yín láti lè padà wá láti gbèrò yìí o tẹ̀bá gbéjọba lẹ́wọ́ àwọn ìgbò lọ́wọ́ á ṣòro náà o ṣùgbọ́n tẹ̀bá gbéjọba lẹ́wọ́ àwa àwa fúlàní àwa fẹ́ràn ní o á dá o á ṣe é ṣe fún yín o ìtọ́jú àwọn òyìnbó dẹ̀ gbà yẹn wọ́n dẹ̀ ṣètò oríṣiríṣi wọ́n ṣe àmúlùmọ́là oríṣi ètò tí ò lọ tí ò bọ́ sí wọ́n gbéjọba lé wọn lọ́wọ́ nígbà náà lè gbéjọba lọ́wọ́ àwọn náà wá gbà wípé àwọn ará bíi tó mọ̀wé jù wá yìí àwọn ará bíi tí wọ́n mọ̀wé jù wá tó ń gbọ́n jù wá tó ṣe yìí tá a bá tẹ̀lé dé fàyè wọn láyè wọ́n á gba ilé ìdánwò wa àìní mọ́ àwọn náà wá bẹ̀rẹ̀ sí ṣètò wípé àìní fún wọn láyè ní hmm. ìta tó fà wípé kí àwọn ìjọba nàìjíríà tó wá ti dúró pátápátá nìyẹn nígbà táwọn ológun gbàjọba náà gan-an láti july nineteen fifty six àwọn náà ni ẹ wá tó tún election àwọn náà ni ẹ kọ̀ọ̀kan lẹni tó bá ti ẹ tó bá ti ẹ apá ìwọ̀ oòrùn àti apá ìlà oòrùn nàìjíríà tó máa ráyè ṣèjọba tó bá ń ṣèjọba ọmọ ìbẹ̀rù tí àwọn ti ní òṣìṣẹ́ kan lójú ẹ̀ lọ́nà wọ́n lè ṣèpọ̀ ẹgbẹ́ bó ṣe dáa fún ìlú. torí náà ọ̀rọ̀ nàìjíríà ṣòro púpọ̀ wọ́n tẹ̀ tí wọ́n kó ẹ̀sìn wọ́n pé dandan ẹ̀bí tí wọ́n lè gbúdọ̀ ṣe wọ́n bá bá dọ́gbọ́n wa lọ kó àwọn ọmọ àwọn kan jọ wọn bẹ̀ sí tì wọ́n gbé ìgbàgbókù wọ́ wọn láwọn terrorist wọ́n máa ṣe ẹ̀ẹ́dẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n sọ fún wa wípé àwọn ń bọ̀ wá kọ́ńkà gbogbo wa kálukú wa múra àti jà láti gbèjà ara wọn láti láti rí pé ẹnìkan tó kọ́ńkà wọn. bàbá e, níbo ni ọ̀nà àbáyọ ó ti rí báyìí kí ni ọ̀nà àbáyọ tó yẹ kí àwọn aráàlú ó mọ̀ àbí bí ó ṣe bá ṣe máa bá a lọ nìyí ṣó ti dàbá kú aṣọ awo. a lè máa bá a lọ báyìí náà ò lè ṣe ìyá ń yá àwọn ará ìlú torí àìríjà inú ti wọ ọ̀rọ̀ nàìjíríà tí ọ̀rọ̀ pẹ́ta ìjà là ń fi gbogbo sáǹgà ṣá ó wá di wípé àìríjà inú ti wọ ìlú wa àwọn gbogbo ayé ń sọ báyìí wípé àwa lẹ́yìn ìlú kí àwọn tó tó àwọn tí òrí jẹ tí òrí mu gbù pátápátá lájẹ pé nàìjíríà ní orí ìlú wọn. Hmm. nígbà tí gbogbo orílẹ̀-èdè àgbẹ̀ ó ti dójú ẹ̀ gan-an ṣùgbọ́n àdúrà tá à ń gbà ni pé ọlọ́run fún àwọn èèyàn nàìjíríà ní ọgbọ́n àti làákàyè láti lè gba àwọn kò kúrò nínú làásìgbò wọ̀nyí kò kò kò kò rọrùn rárá ṣùgbọ́n táwọn èèyàn bá múra tán dìbò pọ̀ dáadáa eléyìí tá a fi pèrè àwa tẹ́lẹ̀ tá a máa bára wa jà tá a bá mú yẹn kúrò lọ́nà a ṣe é wa síbẹ̀. ẹ̀yin olùgbọ́ mi ní gbogbo ibi tí ẹ bá wà káàkiri orílẹ̀-èdè àgbáyé tí ẹ ti ń gbọ́ wa lórí ètò yorùbá gbòde bàbá wa tí wọ́n jẹ́ onímọ̀ nípa ìtàn wọ́n tún nímọ̀ dáadáa nípa ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè nàìjíríà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ayé àwọn bàbá wa olóògbé awólọ́wò àwọn àti wọn ni bàbá wa alàgbà sẹ́nitọ́ banji akintoye àwọn náà ni wọ́n ń bá wa sọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé fún wa ń tà ń pè ní democracy ìjọba tó fi ààyè gba àwọn aráàlú bó ṣe yẹ kó rí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ ti wà lórí afọ́nrán mo ti rí yín tí ẹ ti pé ṣìbá tí ẹ ti kúnlẹ̀ dáadáa gbogbo yín náà ni wọ́n mọ̀ kí ní kọ̀ọ̀kan ṣùgbọ́n tẹ́ bá wo àsìkò tá a wà yẹ́ rí i pé alẹ́ ni àwọn bàbá wà ní orílẹ̀-èdè nàìjíríà ara ìfẹ́ tí wọ́n ní sí ìlọsíwájú ọmọ yorùbá bí ó ṣe dẹ̀ wá lọ́rùn ní orílẹ̀-èdè nàìjíríà tí ọmọ Yorùbá ò ní jẹ́ àkùrẹ̀tẹ̀ látijọ́ tí èmi ti mọ̀ wọ́n tó ti lé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún irúfẹ́ báyìí tí wọ́n ní òun náà ló gbé wọn dìde lásìkò yìí tó yẹ kí àwọn bàbá wa máa sinmi mi ò wá ní gbà wọ́n láyè ju bó ṣe yẹ lọ ní àsìkò yìí ẹ dákun ẹni tó bá ní ìbéèrè láti béèrè lọ́dọ̀ àwọn bàbá ká tó bọ́ sí apá kejì ọ̀rọ̀ yìí ẹ tẹ ó kan àwọn bàbá ó tètè dáhùn ìbéèrè yín ní wàrà ṣoṣà ká lè bàa jẹ́ kí wọ́n máa kí wọ́n lọ fi kí wọ́n lọ sinmi mo ti rí ọwọ́ àwọn èèyàn lókè rẹpẹtẹ mo rí nọ́mbà yín ọ̀dà ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí yín ẹ̀rin ẹ̀rin ẹ̀ta àrùn ẹ̀fà àti ẹ̀ta ló tẹ̀lé ò lè wí jù bá ti wà lórí afọ́nrán kí ni ìbéèrè yín èmi nìyẹn olúwẹkúndà lórúkọ mi. alàgbà ọmọwé. Mm-hmm. bàbá bàbá ẹ ṣe gan fún iṣẹ́ kìtàkìtà tẹ́ ń ṣe ṣe rí ìbéèrè tí mo fẹ́ béèrè ó pín sí ojú orí méjì ìkíní ni wípé ẹ̀yin náà ti sọ wípé àìríjẹ àìrímu nǹkan tí Yorùbá ń pè bẹ́ẹ̀ yẹn ó pín sí méjì ìkíní ni òṣì ìkẹta òun ni ebi yorùbá dẹ̀ ní ebi hmm. kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ ìyẹn ló fi jẹ́ pé gbogbo ìpayín keke àti ìbínú àti gbogbo àìlèrorí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa ó ní pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni ṣùgbọ́n tí ẹ̀yin náà bá wò àwọn àwọn àwọn àwọn aṣíwájú wa bíi àwọn Awólọ́wọ̀ àwọn tó ti lọ níwájú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ fún gbogbogbò ní orílẹ̀-èdè Yorùbá ó dàbí ẹni pé wọ́n ti rí kinní yìí ní nǹkan bíi ọgọ́ta ọdún síwájú wípé tí àwọn ò bá ní dàda lẹ́yìn tí Yorùbá ò bá ní dàda lẹ́yìn pé ọ̀rọ̀ yìí yìí ó máa lé nítorí kò ní ànílè rẹ ní báwa jà ó dẹ̀ fẹ́ dàbí ẹni pé gbogbo àwọn dàda wa wọ́n ti kúrò nílé ẹ̀yìn odi wà èyí tó pọ̀ jù nínú wọn ṣá ẹ̀yìn odi wà Yorùbá dẹ̀ máa ń sọ pé dàda ò lè jà ṣùgbọ́n lábúrò tó gbójú àwọn táwa àwọn hmm. àwọn èèyàn wa tó wà lẹ́yìn odi kí náà ṣe máa gbójú ọ̀nà owó náà ṣe máa gbójú tó máa fi jẹ́ pé wọ́n lè ja ìjà ilé yẹn kì í ṣe ìjà ṣẹ́mọ ẹ̀yin náà ti mọ̀ àti rí nǹkan tí China àti Amẹ́ríkà tó ń ṣe wọn ò bára wọn yìnbọn lẹ́ǹkan rí ṣùgbọ́n àmọ́ tí China ti dé lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà báyìí lẹ́gbẹ̀ẹ́ Amẹ́ríkà báyìí ìyẹn ni wípé ó ní nǹkan táwa ń láti máa máa ṣe lẹ́yìn odi àwọn èèyàn wa tán láti máa ṣe lẹ́yìn odi táwa ń láti máa ṣe lẹ́yìn odi tó máa jẹ́ kí a lágbára láti lè bá àwa ta nílé láti lè láti lè kì wá lẹ́yìn ṣùgbọ́n kí ni nǹkan tá a lè ṣe kí ni ní pé. àwọn tó wà níta lè mọ ṣe láti gbà wọ́n là àbí kókó ìbéèrè yìí kan ọ̀mọ̀wé ẹ̀kúnayọ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà kí ni àwọn tó wà níta tó lè ṣe fúnra wọn láti lè lágbára láti gbà wọ́n là àti kí ni nǹkan tó lè ṣe láti fi gbà wọ́n là. bàbá. ẹ ṣe ọmọwé inú mi dùn fún ìbẹ̀rẹ̀ kẹ́ẹ̀kẹ́ yẹn ìyẹn pàtàkì ni. ṣé ẹ rí àwọn tó wà nílé tí a wà láàrin wọn òkè òbí náà lèmi náà ti wà láti ẹ̀ fún bí ogún ọdún tó jù bẹ́ẹ̀ lọ kí n tó padà sílé ní ọdún kẹta ìròyìn tá à ń gbọ́ láti rí gan ló ń bà mí lẹ́rù ló ń gbẹ́rù bà mí ó jẹ́ kí n sọ pé à mi ò ní lè jókòó síta bí ìmọ̀ òun lọ sí màá lọ bá wọn fojú sí o. Eh, látìgbà tí wọ́n ṣe tí wọ́n bẹ̀ fi dé ti ẹ̀ pé wàhálà tó tó gbogbo òlé ìgbìmọ̀ bọ̀ wá bá. èmi hmm. àwọn ìyá ń jẹ àwọn èèyàn wa ò pọ̀ hmm. ó ti dé ojú ìwú pé báyìí ẹni tó bá fẹ́ gbéra láti ẹ eh, láti Àkúrẹ́ pé òun bọ̀ ní Ìbàdàn wà lájà eh, gbúdọ̀ máa gbàdúrà ní pé náà jẹ́ kó dán kó bọ̀ ọ́. àwọn tó bá rí jẹrí mo tó arúgbó lè wọ aeroplane aeroplane kálukú wọ̀ káàkiri báyìí tó bá lọ sí èkìtì àwọ aeroplane lọ́sàkúnlẹ̀ a máa gbàdúrà pé kékeré tó kù láti dé adé èkìtì yẹn kọ́ lọ́run jẹ́ kó lè débẹ̀ o ojoojúmọ́ là ń gbọ́dọ̀ bí kí wọ́n mú ẹ̀gbọ̀n lọ́nà oko wọ́n pa á sọnù àbí wọ́n gbé owó lọ́wọ́ àwọn àìsí àìríjẹ àìríwo nìkan nígbà tí mo ti kọ̀ sílẹ̀ Yorùbá. àwọn ọmọ kéékèèké dìde láti ja ìjà yẹn wọ́n pọ̀ lóríṣiríṣi oríṣiríṣi ẹgbẹ́ ọ̀kálukú náà ló ń ṣe àìsí ẹ̀ ló ń ṣe díẹ̀ ṣùgbọ́n agbára wọn ò kà ó. Hmm. agbára wọn ò kà ẹgbẹ̀rẹ̀ tó gbèrè ìpẹ̀yẹ̀ sí àwọn àwọn adáàbò. wàlẹ́mì òjijì àlejò ìkàtà àlejò pọ̀ o. èké hmm. ní ẹnu àjẹká sùnmù ẹnu àjẹká gbádùn ayé amẹ́ríkà ayé britain eh, ayé pẹ̀tẹ́ká gbàgbé àwọn ìyàwó tó wà ní ìyá àwọn yín àti yín o. ẹ wọn o tí wọn ọ̀nà bá lè ṣe láti ràn wọ́n láti ràn wọ́n agbẹ́gbẹ́kú kọ̀ lẹ́nu gọ́mẹ̀ntì si ránṣẹ́ sí ẹgbẹ́ ọmọ Yorùbá United States and Canada pé iná wá jọ ògbẹ́ ti ń fowó ránṣẹ́ sáwọn èèyàn ní nílé tí ò bá sì nye ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ní nílé láti dẹni tó ń di aṣàgbé láàrin ìgboro káàkiri hmm. street gbẹ̀dà adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bá rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ̀ fowó ránṣẹ́ yẹn ó pàtàkì kò òbí nílẹ̀ Yorùbá kó gbọ́ títí tí kó máa ṣàgbé àdúpẹ́ ọ ṣùgbọ́n ẹ tó mọ̀ ní ẹ tó mọ̀ ìyàwó díẹ̀ díẹ̀ ẹ̀yin ẹ máa wọ́ díẹ̀ sí owó tó ẹ̀mú rọ́ṣẹ̀ lọ ẹ jẹ́ kó túbọ̀ máa dùn dá ẹ wá wẹ́lẹ́wẹ́lẹ́ ojú ó ṣòro nínú iye o. ẹ ẹ bàbá ntẹ́mi tiẹ̀ láti ṣe àtìlẹ́yìn láti sún ìbéèrè wọn síwájú díẹ̀ sí yóò bá ní gbàmú òtán bá a kí ni a lè ṣe tó kọjá wípé ká máa fowó ránṣẹ́ sí wọn gbàmú òtán bà gẹ́gẹ́ bí Yorùbá ti máa wí. ẹ kóra yé gbọ́ pẹ́ ṣètò bẹ́ẹ̀ ti sọ fún ayé aráyé ò mọ̀ pé ìyà tó ń jẹ àwọn èèyàn nílé ẹ̀yin dẹ̀ wà lọ́hùn-ún àwọn òyìnbó wọ́n pè ní aníhání lọ́bì ẹ̀dọ́gbọ́n fẹ́ṣe lọ́bì ẹ̀jẹ̀ káwọn ìjọba nation law ìjọba united nations ìjọba african union ìjọba america ìjọba britain ìjọba germany kankan hmm. african union ní ethiopia ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ìyà ń jẹ àwọn èèyàn yín nílé inú ní òdòdó ọkàn ní ọ̀balẹ̀ bí tẹ́ wà ẹ jẹ́ kí wọ́n mọ̀ o. ẹ̀yẹ ẹ̀yẹ ṣe pàtàkì. ẹ ẹ ṣeun bàbá. ìgbésẹ̀ bá ẹgbẹ́ ṣe ẹ̀yin èèyàn kọ̀ọ̀kan lára ní pé ẹgbẹ́ ṣe kò tó kíkóra jọ láti ṣe ló ṣe pàtàkì. ọwọ́ la fi ń sọ̀yà. ẹ bẹ́ẹ̀ ni bí ẹgbẹ́ tó sí ẹgbẹ́ ọmọ united ṣe dáadáa ṣe lọ́pọ̀lọpọ̀ ju bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́lẹ̀ lọ o. Hmm. otherwise ìyá túbọ̀ máa jẹ àwọn èèyàn yín nílé o. Hmm. ẹ ṣeun. àwọn tá ń káàkiri lójoojúmọ́ la bó ṣe rí o. bàbá ìbéèrè pọ̀ àwọn èèyàn náwó sókè mo rí ọwọ́ yín lókè èje òdo àti ẹyọ kan kí ni ìbéèrè tẹ ní fún bàbá wa eje odo àti ọ̀kan. ẹ̀dọ́ wọ́n ń gbọ́ yín o. òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ló ń kàn sí láti ìlú ìpínlẹ̀ california ní amẹ́ríkà ní kàn sí orí ètò. bàbá ẹ̀yin àgbà ni ẹ máa ń pa á lòwe fún wa wípé àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tó tó ṣe bí òwe o bàbá ẹ̀yin náà lè máa ń pálówe fún wa wípé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè ṣé ẹ ń gbọ́ mi bàbá. bàbá ń gbọ́ dáadáa wọ́n ń da yín lóhùn wọ́n ń da yín lóhùn. ìbéèrè tí mo wá ní ní àparí òwe tí ẹ̀yin bàbá wa tẹ máa ń pa fún àwa màjèsí ó ní wípé àwọn àgbà tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjì ilẹ̀ oòdùà irú ọgbọ́n wo gangan ni àwọn wá ń dá sí ọ̀rọ̀ yìí nítorí pé tí a bá fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkàn a rí mọ̀ wípé kì í ṣe ẹ̀bi àwọn màjèsí ní onírúurú ogun ebi àti ogun àìríṣe àríná àrílò tó fi ń jà wá nílẹ̀ káàrọ̀ òjìrè ẹ̀yin àgbà náà lẹ ti wà ní ipò àti ìhà ètòlú láti ọjọ́ tó ti pẹ́ láti ìgbà tí a ti gba òmìnira ó dẹ̀ wá dojúrú báyìí ẹ̀yin àgbà tẹ wà ń díẹ̀ náà a nígbàgbọ́ pé ó yẹ kẹ́ ẹ wá ọ̀nà tí a máa gbà tí ó máa fi lójútùú irú ọgbọ́n wo ni àwọn àgbà yorùbá ni wọ́n gangan ni wọ́n ń dá sí ọ̀rọ̀ yìí kó bá a lójútùú ẹ ṣeun. ẹ̀sán hmm, tí o ṣe o ṣe yóò dà fún ẹ nǹkan tí ó wà bẹ́ẹ̀ ni pé tí ìyá bá ti pọ̀ tí ìyá bá pọ̀ àwọn èèyàn máa ń pín sí wẹ́wẹ́ ni. Hmm.

báwọn àgbààgbà Yorùbá ti pín sí wẹ́wẹ́ nìyẹn àwọn kan wà tán lọ pé á jẹ́ ká kóra ká lọ ṣọ̀rẹ́ wọn bàbá ṣọ̀rẹ́ wọn tó bá yá àrí tiwa jẹ́ bẹ́ẹ̀ ẹ̀bọ̀ àwọn tó ti ń ṣe bẹ́ẹ̀ tán lọ bá wọn hmm. wọ́n nígbà kan ní kárí o. àárí o náà ló àwọn tó ti ń ṣe bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ bó bá bá dé hmm pẹ̀lú wọn ni. àwọn àgbàlùfẹ̀ díẹ̀ wà lọ́sọ̀ pé ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ ká dúró lórí ẹ̀tọ́ wa ẹ̀jẹ̀ ká dúró lórí bá a ṣe rí àwa Yorùbá ò bẹ̀rẹ̀ láyé yìí. kẹ́nìkan tó lè wá tó wá máa máa fojú wa gbolẹ̀ ẹ má jẹ́ ká tẹ̀lé wọn ẹ jẹ́ ká dúró ká máa sòótọ́ líle fún wọn ká máa gba àwọn ìlọ́wà sílẹ̀ ká máa mọ́kàn àwọn ìjọba àwọn kan àwọn méjì àbẹ ẹ àti ọ̀tún àti ọlọ́run àfọwàṣẹ. eléyìí rí ni wípé yorùbá sí ti sí ṣẹlẹ̀ àwọn àgbà yorùbá díẹ̀ díẹ̀ díẹ̀ ó bọ̀ tí òbí fi wà hmm. àwọn tó ṣe ìjọba tó ń alágbára wọn kó àwọn wọn máa wọ́n máa máa da màálù síbi tó bá wù wọ́n lórílẹ̀‐èdè wa wọn á ba oko jẹ́ ba ba ìlú jẹ́ ba bílẹ̀ jẹ́ ìletò jẹ́ ẹnìkan náà gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ á wọ́n á pa wọ́n wọ́n á ṣe ìjọba ìjọba ṣe láti láti láti wọn yẹn nǹkan kan so ó àwa Yorùbá a gbà wá wa sílẹ̀ o hmm. ọgbọ́n tá a máa fi gbà sílẹ̀ tá a bá kóra jọ ọlọ́run àti fọwọ́ o. ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé a gbọ́dọ̀ kọ́kọ́ fọwọ́sowọ́pọ̀. ẹ̀ẹ̀ni o kíkóra jọ ká fọwọ́sowọ́pọ̀ yẹn ó ti ń bẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ hmm. díẹ̀. mo rí. ẹ̀yin tẹ́ ẹ gbà lókèrè ẹ jọ ẹ ṣèrànlọ́wọ́. tí kíkóra jọ ẹ̀kọ́ pàtúbọ̀ máa ṣẹlẹ̀ ẹ máa kọ̀wé ránṣẹ́ sílé ẹ máa kọ lẹ́tà ẹ máa ẹ máa kọ átíkù sí pépà ẹ máa sọ̀rọ̀ síta wípé ó wù mí kí àwọn èèyàn yín nílẹ̀ Yorùbá kan kóra jọ kán lè fẹ́ ìbílẹ̀ wa pé ó wù mí bẹ́ẹ̀ ẹ máa ṣe yẹn o. Hmm. mo rí ọwọ́ yín lókè kí ni ìbéèrè yín nọ́mbà yín ni eight six zero three seven one mi ò lè sọ jù báyìí lọ ẹ ti wà lórí afẹ́fẹ́ o kí ni ìbéèrè yín. ẹ pẹ̀lẹ́ o bàbá. wọ́n dá yín lóhùn. ọ̀dà gbogbo ohun tẹ́ ẹ ti ń sọ láti bẹ̀rẹ̀ òótọ́ ni ṣùgbọ́n èmi ò fún yín ní gbólóhùn kan a ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ ó ti pẹ́. ẹ jẹ́ ń gbọ́ ẹ jẹ́ kí a fi nǹkan kan wo wàhálà nàìjíríà níbo ni wàhálà náà ti máa ń wá lójoojúmọ́ látijọ́ wọn ti bí mi mo ti kọjá sixty years old lónìí àtijọ́ mo ti gbọ́njú ni wọ́n ni àwọn nọ́ọ̀sì ti máa ń wá wàhálà eléyìí ti wá dópin ó yẹ kí irú àti àwọn yòókù ó yẹ kẹ́ ẹ ti sọ pé nàìjíríà ò kì ṣe nàìjíríà àti ní nàìjíríà mọ́. Odùduwà country ó ti yẹ kó wà káwọn máa lọ kí máa lọ kó dágbé. Yorùbá lẹ́yìn we are over fifty million. Èwo ni ká máa sọ̀rọ̀ kẹ́ máa sọ ẹ̀sùn tọ̀rọ̀ fún àwọn tí wọ́n wà lókè wa tí wọ́n jọ olori nílẹ̀ Yorùbá. Ó yẹ kí omi ẹgbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. torí kò ní í ṣeé ṣe nígbà tí irú yín tọ́lọ́mọba ní kẹ́ àlàáfíà wà fún yín kẹ́mi yín ogun irúwa iná á tún tẹ̀lé yín tí éèdì irúwa yìí bá lọ tán wàhálà wà ní nàìjíríà fún àwọn ọmọ wa tẹ́ ń bọ̀ lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ yóò bá yóò bá lópin hmm. ó yẹ kó lópin lákòókó tá à ń bá bọ̀ kó kálukó máa lọ lọ́sọ̀ọ̀sọ̀ dáa èmi tiẹ̀ tí wọ́n á fẹ́ sì kan kún bàbá kí ló dé tó jẹ́ pé àwọn tó wà lókè wọn èrí ìdí tó fi yẹ kí kálukú orin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá ti dórí ìjọba kódà kó jẹ́ pé wọ́n ti wà nú ẹgbẹ́ kan o tí wọ́n ti ń báwọn èèyàn sọ̀rọ̀ wípé ọ̀fọ́n òótọ́ ti gbẹ́gìrì ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ìgbà tán bá ti débi àkóso ìjọba orin míì ni wọ́n mọ̀ kó ni wọ́n nàìjíríà wọ́n mọ̀ kọ́ bàbá kí ni díẹ̀. Hmm. nàìjíríà lọ́rọ̀ púpọ̀ ẹni tó bá wà ní north wà á fẹ́ wá gbajú sílẹ̀ wà ní kàmá àwọn sáájú àwọn south àwọn àdí coast àwọn south south àwọn delta àtàwọn yorùbá bá ẹ̀ka nípò díẹ̀ díẹ̀ ká máa gbé kó wa gan fẹ́ẹ̀ láti jẹ́ bẹ̀ mọ́ wọn ní fẹ́ gba ọ̀nà tí wọ́n gbà pé ojúlá àdé ojúlá tó ń gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ tó bá jẹ́ pé a fẹ́ ṣe ilé ilé ti eh, eh, àgbàgbà wa yẹn sọ tó sọ pé ṣe kílómítà àgbẹ̀ ṣe ti wà lọ́sọ̀ọ̀sọ̀ ọgbọ́n mi ọgbọ́n náà fi ń pa ìwà bẹ́ẹ̀ mm. kí ṣe gbogbo ọ̀rọ̀ mi ìgbà nígbà gidi ìgbà kan àwọn èèyàn wá ní anídì láti jókòó kánò dáadáa bá ti máa ṣe tí ìyẹn máa ṣẹlẹ̀ láìsí ìjà láìsókun láìsọ̀tẹ̀ ó dẹ̀ ṣeé ṣe láìsókun láìsọ̀tẹ̀ dáadáa bàbá máa ṣe. ṣé àwa lè rí kan nínú àwọn aṣíwájú wa yòókù tí wọ́n lè fọwọ́ sí wípé àbí káti ẹ̀ pé kí ni àwọn èèyàn ń sọ lé gan àwọn tó lámìlaka àwọn àgbàlagbà tí wọ́n wà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ni wọ́n ń sọ lórí àti máa bá bọ̀ àti ọjọ́ iwájú ń tàǹpé ní nàìjíríà yìí kí ni wọ́n ń sọ ṣó tẹ́ wọn lọ́rùn kí nàìjíríà ọ̀ máa lọ bẹ́ẹ̀. kò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn ara nǹkan tí mo fi sọ pé ó lè ṣàjẹ́ wọn lọ́rùn bọ̀ tí wọ́n lágbára láti yí padà lójoojúmọ́ náà dẹ̀ ń sọ lù láàrin ara wọn wípé kí láti máa ṣe ìgbé ẹ̀yìn ẹ̀ta fi ní ìdìrànlọ́wọ́ láti látọ̀tọ̀ láti jù láti tà láti gbé bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun bàbá tó ẹ̀yin olùgbọ́ mi lórí ètò yorùbá gbòde ibẹ̀ ni àwa àwọn bàbá wa alàgbà sẹ́nitọ́ banji akíntóyè àwọn ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti nǹkan tó ti lé ní ọgbọ̀n ìṣẹ́jú ogún ìṣẹ́jú ní àárín níyìn láti orílẹ̀-èdè nàìjíríà ohun tí à ń jíròrò lé lórí ni ohun tí a pè ní democracy ìjọba tó fi ààyè gba àwọn aráàlú bàbá mi ò ní fi yín ṣe àìsùn ju bó ṣe yẹ lọ ẹ bá mi fún àwọn èèyàn wa ní mọ̀ràn kó tó di pé wọ́n mọ̀ ọ́n dágbére fún yín ní abala ilé yìí ẹ ti sọ̀rọ̀ náà ṣùgbọ́n bá mi fún wọn ní ìmọ̀ràn kí gbogbo àwọn ọmọ yín tó wá káàkiri ní orílẹ̀-èdè àgbáyé kí wọ́n ó gbọ́ ohun ẹnu àgbà lórí bá a ṣe fẹ́ bọ́ lọ́wọ́ kírésì eh, tí wọ́n ń pè ní democracy ní orílẹ̀-èdè nàìjíríà. pé ká fún yàn láàyè láti ṣètò ẹnu èèyàn èèyàn lè ṣe bó ṣe wù ú ìdí ẹ̀ nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi lè gba iṣẹ́ sílẹ̀ tí àwọn èèyàn torí jẹrí mú táwọn ẹ̀ máa rí oríṣẹ́ ṣe láàrin ìlú ìlú táwọn ti ń fún àwọn èèyàn láàyè láti ní ní ìgbàkẹ́kọ̀ọ́ democracy ìdí ẹ̀ nìyẹn tó fi máa ń lọ síwájú. ìgbésẹ̀ bá ti ń ṣe kankankankankankan pé dandandandandandan báyìí lẹ gbúdọ̀ rìn báyìí lẹ gbúdọ̀ ṣe àwọn alámìjọba àwọn akẹ́lẹ́pà máa lè lẹ́gàn á lè ẹ̀kọ́ ìjà ìjà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó ẹ̀yí bẹ́ẹ̀ yẹn ìyà ló máa ń jẹ àwọn ará ìlú kẹ́yìn èsì àti ìyà ló máa ń jẹ ti àwọn ará ìlú. torí náà ẹgbẹ́ tí mo fẹ́ ti sọ lé mi ẹ ẹ má sùn ẹ gbádùn amẹ́ríkà àti ayẹyẹ àti germany àti france lásán ẹ ẹ ẹ ronú bí ó ṣe lè ga fún àwọn ọmọ yorùbá náà nígbẹ́ ẹ kò sí nǹkan tí mo ní ìdí láti tún sọ jù yẹn ẹ ronú sí iṣẹ́ ṣe ìgbà tí mo wà lamẹ́ríkà mo kó àwọn ẹgbẹ́ kan jọ àṣẹ díẹ̀ náà ẹ̀yin náà lè ṣe irú ẹ̀fẹ̀ kó ẹgbẹ́ jọ fẹ́ ṣe díẹ̀ tí òun kan tí mo fẹ́ sọ paríparí ni pé ẹ ń gbọ́ mi ẹ má gbọ́ mi lásán. kẹ́kẹ́ lọ ṣe ìtọ́jú pé ibi tó parí sí nìyẹn ó jẹ́ ìwò lọ́nbẹ̀rẹ̀ ìfẹ́ ẹgbẹ́ ń jẹ ń jẹ a eh, gbàgbé hmm, ámbọ̀bà hmm. eh, ẹ má jẹ́ ká jòhùn ká gbàgbé wò. ká má gbé. ká má gbé ó dìgbà ó dìgbà ó ẹ ṣe o. ẹ ṣe o bàbá a máa rí yín bá àjíǹde aró máa jẹ fún yín ni owó ẹ ẹ gbo ẹ tọ́ bàbá ẹ ní kú láéláé ẹ ṣeun ẹ á tún pè yín lórí yorùbá gbòde pẹ̀lú àṣẹ elédùnmarè. ó dàárọ̀ o. àṣẹ. ẹ̀yin olùgbọ́ mi lórí ètò yorùbá gbòde ibẹ̀ ni a wà a bẹ̀rẹ̀ ni ó tún kù òní ró mo ní àwọn èèyàn ti wà lórí afọ́nrán ní bíi torí iṣẹ́ pọ̀ tí a ṣe lónìí wọ́n sì mọ̀ pé àwọn èèyàn wa ò ní kọ̀ọ̀kan kí ẹ lè bá a mọ irú ẹni tí wọ́n jẹ́ ẹ ti gbóhùn òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ alàgbà olúkanni ẹ kú gbádùn ẹ kú dédé àsìkò yìí ẹ kú iṣẹ́ ẹ̀. ẹ ṣeun o yáàfin ṣé dáadáa ni àdúpẹ́ gbogbo kìràkìtà yín lórí ọ̀rọ̀ ìlọsíwájú yorùbá ẹni òjíṣẹ́ ni yín pẹ̀lú àṣẹ olódùmarè ẹ ní ṣiṣẹ́ jẹ́ o odò àṣẹ ìṣiṣẹ́ fún pè yín. mo tún ní èèyàn pàtàkì níbí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a ti gbóhùn wọn lórí akitiyan tí wọ́n ń ṣe pẹ̀lú tó ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti wá bá wa sọ̀rọ̀ lórí yorùbá gbòde wọ́n ti wà lára àgbìmọ̀ ní àìmọye ìgbà lórí yorùbá gbòde àwọn náà ni alàgbà bukola oore ọ̀fẹ́ mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ ṣeun máa o ẹ kú kó lè dá o ẹ kú iṣẹ́ ìlú o. ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ àwọn tún wá wà fún àjọ kan tí wọ́n wà ní ilẹ̀ amẹ́ríkà wọ́n ń pè wọ́n ní ndls ṣé mo gbà á. bẹ́ẹ̀ ni mà. ẹ dákun kí ni ìtumọ̀ ẹ bá ń sọ fún àwọn èèyàn kí ni ìtumọ̀ orúkọ tẹ̀ ń jẹ́ èní kí sì ní iṣẹ́ tẹ̀ ń ṣe. ẹ ṣeun olóòtú dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ fún mi láti wá sí orí ètò Yorùbá Gbòde iṣẹ́ ribi lẹ̀ ń ṣe àwọn kan ti ń ṣe irú nǹkan tẹ̀ ń ṣe èyí tó yẹ pé láàárín ìgbà tí ò pẹ́ wọ́n ti jáwọ́ nínú ẹ̀ ṣùgbọ́n mo rí i pé commitment yín sí nǹkan tẹ̀ ń ṣe yìí bí ìlú ṣe máa da òun ló ń jẹ́ kí ètò yín máa lọ ọlọ́run àtúbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè. ẹgbẹ́ wa tá à ń pè ní NDLF òun ni àpèjá ẹ̀ jẹ́ Nigerian Democratic Liberty Forum ẹgbẹ́ yìí ó wà fún gbogbo àwọn nǹkan tí bàbá wa sọ lẹ́ẹ̀kan lórí pàṣẹ máa rí i pé ìjọba ara wa tí òun ṣe ìjọba ológun á jẹ́ pé á lè jẹ́ ìjọba tó máa wà fún àǹfààní àwọn ènìyàn fún àwọn ènìyàn hmm. pẹ̀lú fún fún àwọn èèyàn àwa dẹ̀ mọ̀ wípé tí a bá ní àwọn ìjọba tí ò bá sí àwọn èèyàn tá a máa tọ́ àwọn ìjọba náà sọ́nà lórí pé gẹ́gẹ́ bí ènìyàn wọ́n á máa fẹ́ máa kọjá àyè wọn nígbà míì tí ó yẹ ká ní àwọn èèyàn bá àwọn ẹgbẹ́ wọ́n á lè máa rán wọn létí pé ẹ lè ṣe ohun tó wù yín o òfin wà ìwé òfin sì wà tí a lè jẹ́ kí máa rántí pé táwọn èèyàn bá yàn yín sí ìjọba kò ṣe fún ara tara yín ṣùgbọ́n fún àwọn aráàlú ni so ẹgbẹ́ wa yìí dúró láti rí pé gbogbo ohun tí ó fara jọ ọ̀rọ̀ democracy òun ni àwa ń ṣe à ń ṣe advocacy à ń ṣe public enlightenment advocacy yẹn jẹ́ pé à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ eh, ìjọba democracy à ń ṣe eh, enlightenment pé ká máa fi yí àwọn èèyàn àwọn ohun tí wọ́n láti máa ṣe a ń ṣe training fún àwọn youth nítorí pé nàìjíríà fúngbà tó pẹ́ ni àwọn ológun ló ti wà ní nàìjíríà àgbà míì gan àwọn èèyàn hàn tiẹ̀ mọ̀ pé ìjọba alágbádá la wà so oríṣiríṣi hmm. nǹkan ni ẹgbẹ́ wa ń ṣe láti rí i pé Eh, democracy nàìjíríà kò ń ṣe nǹkan tí eh, a máa lọ sọnù torí pé ìjà ìjàlájà tàbí rí gbà àdẹ̀gbọ́dọ̀ jẹ́ kó bọ́mọ wa lọ́wọ́ ẹ ṣeun. tó ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí bákan náà ní orí ètò yorùbá gbòde mo ní ìyáàfin pàtàkì ní gbogbo ìgbà ni wọ́n máa ń sọ àwọn nǹkan tó wúni lórí tá a fi lè pera wa ní ojúlówó ọmọ yorùbá àti ojúlówó ọmọ orílẹ̀-èdè nàìjíríà olùkọ́ ni wọ́n wọ́n ti rí ìrírí dáadáa lórí ọ̀rọ̀ nàìjíríà àwọn náà ni alájà mujidat agbájé mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yorùbá gbòde. ẹ ṣe mà ẹ kú déédéé àsìkò yìí ẹ ṣeun adúpẹ́ alàgbà ọ̀mọ̀wé olúẹkúndayọ̀ mo kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ sórí ètò yìí ọdún ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀fólóko àwa àti wọn ní lórí ètò yorùbá gbòde ní gbogbo ìgbà ọlọ́gbọ́n ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n alàgbà ẹkúndayọ̀ ẹ káàbọ̀ sórí ètò yorùbá gbòde. ẹ ṣeun púpọ̀ ẹ kú wájú. so ohun tí à ń jíròrò lé lórí ibi tá à ń lọ kò jìnnà ibi tá à ń yà ń lò pọ̀ democracy là ń ṣe ní orílẹ̀-èdè nàìjíríà ìjọba tí ó fààyè gba àwọn aráàlú ìjọba alágbádá tí è ṣe ìjọba gbébọn gbébọn kí ni democracy jọ lójú mi kí ni ìtumọ̀ rẹ̀ gan-an torí èmi lè má mọ̀ ọ́n ṣe àlàyé fún àwọn èèyàn dáadáa. ẹ ṣe pọ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ pé bí ọ̀rọ̀ pé ó lẹ́nu tó ń lùlù ó dẹ̀ lẹ́nu tó ń jó ni láwọn méjèèjì tí wọn ò bá tẹ́tí síra wọn kán máa gbọ́ra wọn tàbí kán máa ṣọ́ra wọn dáadáa ìlú yẹn ò ní jó mhm. dáadáa ijó yẹn pàápàá kò ní kò ní dùn jó ìyẹn ni pé àwọn èèyàn jẹmọ ẹ rí bí àwọn bàbá Akíntóyè bí wọ́n ṣe sọ wọ́n ní èèyàn ló ní ìlú kì í ṣèjọba hmm. èèyàn ló ní ìlú àwọn ọmọ onílù ni wọ́n ní ìlú kì í ṣe ìjọba ló ní ìlú ìjọba ló ń ṣe hmm. òtún òtún òtún ìrọ̀rùn ọmọ onílẹ̀ ìjọba kọ́ ló ní ilẹ̀ ló ní ìlú òun ló fi jẹ́ wípé ta bá ń sọ̀rọ̀ pé àjọ àjọ rò àjọ pín àjọ ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọ̀nyí ó ní láti bọ́ sí àjọ rò àjọ pín àjọ ṣe lóòótọ́ òun ni wípé gbogbo ìtọ́ ń ṣe tí wọ́n máa kó sáàárín ara wọn tí wọ́n máa bára wọn ṣe ìpinnu láàárín nǹkan tí wọ́n máa sọ pé gbogbo gbogbo Yorùbá làwọn ṣe é fún wọ́n ń pe nǹkan tá à ń pè ní robot rule wọ́n ń lò láàrin ara wọn òun náà ń rò pé èèyàn ní democracy ní ilẹ̀ wa ẹ wo democracy wọn tí wọ́n náà ń ṣe China pàápàá ti rí wípé tó bá jẹ́ pé ìjọba nìkan ló máa ṣe ìpinnu fún gbogbo èèyàn tó dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ fún èèyàn kò ní ṣeé ṣe òun ló fi jẹ́ pé ní China lénìí àwọn oríṣiríṣi iléeṣẹ́ tó jẹ́ pé wọ́n tó jẹ́ pé gbogbo nǹkan gbogbo nǹkan tá à ń lò nílé ayé àwọn náà ń ṣe àwọn náà pọ̀ jù ń bẹ àwọn iléeṣẹ́ ìrẹ̀dẹ̀kẹ̀rẹ̀ kì í ṣèjọba lónìí ṣùgbọ́n ti wá lórí ọ̀rọ̀ drone tá a ti ẹ̀ ń sọ lásán tó jẹ́ pé ibòmíì ọmọdé ọmọdé kékeré ọmọ iléèwé ọmọ ọdún mẹ́ta ó fi ń ṣeré káàkiri wọ́n sọ di nǹkan míì ìyẹn ni pé hmm. ọ̀rọ̀ democracy táwa ń sọ táwa ń sọ táwa ń sọ a ní láti tuntun wò ká dálẹ̀ ká tuntun wò pé báwo la ṣe báwo báwo báwo ni wọ́n ṣe ń ṣe é tí ò lọ tí ò rọ ṣe ń ṣe báwo la ṣe máa ṣe tó máa fi bí àwọn bàbá akíkéyì bí ṣe sọ ìyẹn ni pé àwa fún ṣe rí ọ̀rọ̀ democracy àwa là ń láti sọ pé nǹkan ta fẹ́ rí adìyẹ̀lá láti fẹsẹ̀ sọ́nà àṣe òun nìkan ló òun nìkan ló ló ló ló máa jẹ́ ká lè ká lè ṣe nǹkan ṣe rí nǹkan tí àwọn alàgbà orí ọ̀fẹ́ tí wọ́n sọ democratic forum tí wọ́n ń ṣe yẹn ó yẹ ká máa ó yẹ ó yẹ kí gbogbo wa ká ní kó jẹ́ pé ká ní ẹ̀dùn bẹ̀ kí ẹ kó jẹ́ pé nǹkan tó dùn wá lọ́kàn tó jẹ́ pé gbogbo alamọ máa kó síbẹ̀ tó bá sọ síbi àwa náà anílọ alóòtì títí gbogbo a máa fi gbà pé òkè ibi ibi gan ló yẹ ká kọrí sí ṣùgbọ́n a ṣe yẹn hmm. àwa ń sọ wípé àwọn ajangbó ajangbó ajangbó kí ni iṣẹ́ ajangbà tí bá gbó. <laughs> ẹ ṣeun alàgbà orí ọ̀fẹ́ mo sì ń bọ̀ wá báyìí ṣùgbọ́n kí n tó ẹ máa múra sílẹ̀ ẹ̀yìn alájà àgbàjé wọ́n la ní democracy nàìjíríà ẹ gbọ́ ṣé a ní democracy nàìjíríà. tó ẹ ṣeun fún ẹ ṣeun fún béèrè tí ẹ béèrè ṣé ń gbọ́ mi mà. gbogbo ayé ni ń gbọ́ yín mi nìkan kọ́. tó mo dúpẹ́ tí gbogbo wa bá mọ nǹkan tí democracy tó tó jẹ́ tá a bá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílùú wa àti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ à á rí i pé a practice democracy at all at all at all. wọ́n ní democracy government of the people for the people and by the people. tá a bá wo nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa à á rí i pé gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọ́ ni la mú gbọ́ àwọn kan wọ́n ti ṣara wọn jọ wọ́n ti rò wípé oyè ìdílé bàbá àwọn ní nàìjíríà wọ́n dẹ̀ ti jókòó tì wọ́n ṣe bí ó bá ṣe fẹ́ wọ́n fi ìyà jẹ àwọn èèyàn tó yẹ kí wọ́n tọ́jú democracy nàìjíríà kérésì ẹ̀yìn ẹ̀yẹn wọ́n fi fẹ́ dà àwọn èèyàn lórí irú ni hmm. káwọn èèyàn má fi máa mú kọ́ má kọ́ má dòójú tó Kan gbé àìrójú àìráyè kán gbélé wọn lọ́wọ́ kán ṣe àwọn èèyàn rádaràda kán ṣe àwọn èèyàn rédeèrèdè nǹkan tó hmm. nǹkan tìlú wa tó ń rí tó ń rí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí nìyẹn kò jẹ́ bí ìbéèrè tẹ ẹ bí mímà. tó ẹ ṣeun ẹyin olùgbọ́ mi lórí ètò yorùbá gbòde mo ní ibi tí à ń lọ kò jìnnà ibi tá à ń yà ń lò pọ̀ gbogbo wa ni a mọ ọmọyẹlé ṣòwòrẹ́ bí àti ẹ̀gbọ́ ègùn agbọ́wọ́ yọ̀wọ̀yọ̀ ní fẹ́ ṣe òṣèlú tí wọ́n fẹ́ ṣe ìdìbò láìpẹ́ yìí ọ̀dọ́mọkùnrin tí à ń wí ó gbé àpótí ariwo tó sì ń pa ni change àyípadà dáadáa take it back ó ní ká gba nàìjíríà lọ́wọ́ àwọn ẹni bí àwọn ẹni bí tí àwọn ọmọ kàwé tí wọn ò ríṣẹ́ àwọn ẹni bí tó jẹ́ wípé ilé ìwòsàn kò sí oògùn níbẹ̀ aláìsàn tó bá ti ṣàárẹ̀ ó ti gbàwé ikú ni ó ní ká gba orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ àwọn ẹni bí tó jẹ́ wípé olówó ń sí mẹ̀kúnnù ń tòṣì sí i ó ní ká gba orílẹ̀-èdè nàìjíríà ká ra orílẹ̀-èdè nàìjíríà padà lọ́wọ́ ebi inú òǹgbẹ ọ̀fun tó mú àwọn aráàlú ó gbìyànjú torí pé òun kì í ṣolóṣèlú ọ̀pọ̀lọpọ̀ àwa tí a rí akitiyan rẹ̀ àti tí a wo bí ó ṣe bẹ̀rẹ̀ la rí pé kì í ṣe olóṣèlú ṣé ẹ mọ̀ wípé ìyàtọ̀ díẹ̀ ní ń bẹ láàrin òṣèlú nàìjíríà àti ọ̀jẹ̀lú ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n jẹ́ òtòlú ọ̀tọ̀ ní òtòlú ọ̀tọ̀ ní òṣèlú ọ̀tọ̀ ní ọ̀jẹ̀lú. òun wá ń gbìyànjú wọ́n dìbò kò wọlé ṣùgbọ́n tí ń bẹ lọ́kàn rẹ̀ fún àyípadà rere kò kúrò ń bẹ̀ àdédé ni a gbọ́ wípé wọ́n ti gbé e tìmọ́lé ẹ̀yin olùgbọ́ mi tí ẹ̀ ń gbọ́ mi láyé ológun ó ti máa ń ṣẹlẹ̀ dáadáa tá a ti rírú ẹ̀ rí tẹ́ ẹ bá rántí lára àwọn tí wọ́n ti gbé tìmọ́lé láyé ìjọba Abacha alàgbà Ọládìpọ̀díyà bàbá Ọbásanjọ́ bẹ́ẹ̀ kọ́ Kútì oyèdàpọ̀ ọlọ́runyọmí tó wà fún iléeṣẹ́ temple ládi ọlọ́runyọmí ìyàwó ẹ̀ fẹ́mi ojúdú george umba nígbà tí wọ́n ti ẹ̀ mú george umba tí wọ́n fi ojú rẹ̀ rí òun ṣẹ̀ṣẹ̀ kúrò nílé ìwòsàn fún ìjàmbá ọkọ̀ wọn ò fún láǹfààní láti gba oògùn kúnlé ajíbádé christian àyàwó wọn pọ̀ mélòó ni mo fẹ́ kà nínú eyín adépèlé tinú ọrún ó pọ̀ bámbámbámbám ayé òṣèlú ni àwa ní ìbọn ni àwọn olóṣèlú ní lọ́wọ́ tí wọ́n fi ń ṣe ayé a gba ìbọn lọ́wọ́ wọn àní a fẹ́ ṣe democracy ayé democracy òun la wà ìjọba tó fààyè gba aráàlú ìjọba àwọn aráàlú fún àwọn aráàlú látọwọ́ àwọn aráàlú èyí ò ní wípé àwọn tá a gbé síbẹ̀ aráàlú ló yàn wọ́n síbẹ̀ ìlú ẹni tó bá sì rán ní iṣẹ́ láàfàbọ̀ fún nígbà náà alàgbà Bùkọ́lá oore ọ̀fẹ́ níbi tá a dé dúró yìí kí ni ẹ lè bá wa sọ torí wọ́n ní wọ́n pé náà ni ẹ̀yin tẹ́ ẹ wà nídìí forum for democracy kí ni nǹkan tẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ ọmọyẹlé ṣòwòrẹ́ tó fi di ẹni àtìmọ́lé ẹ bá wa là wá lọ́yẹ̀ ká wá wò ó bí irú bẹ́ẹ̀ ṣe bá democracy mu ní nàìjíríà. Um, ẹ ṣeun mo dúpẹ́ mà ẹ ṣeun mo dúpẹ́ Um, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ní ọwọ́ tá a wà yìí ó yẹ kó kan gbogbo alóminú ó dẹ̀ kó jẹ́ ohun tí tó máa dẹ́rù bani nítorí pé nígbà tí a wà ní abẹ́ àwọn ìjọba ológun irú àwọn ìwà báyìí la la rí ngbà yẹn àwọn orúkọ tẹ kà sílẹ̀ yẹn nínú wọn gan ti kú Eh, ó tún láwọn orúkọ hmm. míì gan tí ò sí níbẹ̀ tó yẹ pé wọ́n ti kú eh, adẹ̀mọ̀ yìí pé àwọn tí ó tún jẹ́ bí àwọn eh, àwọn tó jẹ́ activist náà àti àwọn èèyàn bíi ti Chief Gani Fáyẹ̀mí bẹ́ẹ̀ kọ́ Atom Kuti hmm. ìyà tí àwọn ìjọba ológun tó fi jẹ wọ́n ó pẹ̀lú nǹkan gan tó lé wọn lọ sí ọ̀run láì tọ́jọ́ torí hmm. Gani Fáyẹ̀mí gbogbo ailment tó bìfọ́ wọn detention ni wọ́n ti ni wọ́n ti pẹ̀lú bẹ́ẹ̀ kan. àwa sọ pé a ti wá ní ìjọba alágbádá ẹ jẹ́ ká tí rántí pé ẹni tó jẹ́ olórí ìjọba alágbádá yìí ọ̀gágun ni àwọn ìwà ẹ ogun yẹn náà ìwà àì respect rule of law ó sì wà ní ara wọn ọmọ Ilé Ṣòwòrẹ́ jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó lákìkanjú ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ohun tí ó bá ti fọkàn sí ó máa ń ṣe parapara ni lórí ọ̀rọ̀ à ń sọ ń democracy àti pé kí ara tu àwọn aráàlú ó ti pẹ́ tó wà lẹ́nu ẹ̀ kò ń ṣe ń sìn yín o láti gbà tó ti wà ní ilé ẹ̀kọ́ gíga University of Lagos pẹ̀lú gbogbo wàhálà June twelve gbogbo wàhálà Abacha di àsìkò yìí Amẹ́ríkà ló ń gbé ìyàwó àtàwọn ọmọ wà ní ọkàn balẹ̀ ó tó fún láti sọ pé hmm. kò sí nǹkan tó kàn án mọ́ pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà àmọ́ irú èèyàn tó jẹ́ kọ́ nìyẹn ó sọ pé dandan dandan a ní láti gba ìlú wa padà lọ́wọ́ àwọn tó jẹ́ pé àwọn àwọn èèyàn wà sworn láti láti bàálù yẹn jẹ́ ìyà ń jẹ àwọn èèyàn àwọn ọmọ wa ń lọ sílé ẹ̀kọ́ bá jáde kò síṣẹ́ fún wọn wọ́n ń fẹsẹ̀ gba títì káàkiri wọ́n ń jalè wọ́n ń ṣe yahoo yahoo ń ṣe rituals wọ́n ń fi èèyàn ṣògùn owó oríṣi àwọn nǹkan tí ẹ pé nígbà tí ògo nàìjíríà ti ẹ̀ ń yọ ta rò pé bóyá ah kí ló ń ṣẹlẹ̀ gba àwọn ayé bàbá ó lọ́wọ́ gbogbo àwọn nǹkan ribiribi tó ṣẹlẹ̀ ńgbà yẹn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń ṣe àti ah, ẹ̀ lè rò ó láyé yìí pé a lè wà níbi tá a wà yìí adẹ̀la níjọba gbogbo landlord gbogbo tenant àwọn gan ti dìjọba fúnra wọn torí àwọn náà máa faná àwọn náà máa ṣọ̀nà àwọn náà máa gbọ́lọ́dẹ àwọn náà máa ṣe àwọn òbí wọ́n máa sanwó school ọmọ private hospital tó àwọn èèyàn bá sick tó tẹ̀ ń lọ private hospital eh, gan àwọn lọ́ọ́ máa sanwó kò sí nǹkan kan tó jọ pé government ó wà nílùú ṣòro ẹ̀dẹ̀ sọ wípé a lè má bá báyìí lọ tí gbogbo wa bá káwọ́rọ̀ tá a bá dákẹ́ omi ó fi wọ̀n wípé àwa gan fúnra wa la tara wa fún ìyà jẹ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ hmm. a kì í ṣe ẹni tó kọ́ńkà a dẹ̀ kì í ṣe ẹrú à ń láti jà láti gbára wa padà àwọn tó dẹ̀ jẹ́ olórí nínú ìlú wa èyí tó pọ̀ jù nínú wọn bí àwọn alájà ṣe sọ olè àwọn tó jẹ́ pé tìtara wọn nìkan ni wọ́n mọ̀ ààrẹ ni tó jẹ́ pé òun ni alóhùn leader party ọmọ ẹ̀ nìyá ọlọ́jà ọkọ ọmọ ẹ̀ house of hmm. rest ìyàwó ẹ̀ senator oríṣiríṣi ara wọn nìkan ló ń kó síbẹ̀ àwọn kan tó yẹ pé nígbà yí ọ̀hún wọ́n rántí bàbá lọ́wọ́ bẹ́ẹ̀ ló doyè délé gbà ayé wa Awólọ́wọ̀ tí wọ́n ní pé kán fi ọmọ bàbá Awólọ́wọ̀ Ṣẹ́gun jẹ nǹkan kan ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bàbá Awólọ́wọ̀ orí kì í sì yín Nàìjíríà ó ti wá di pé tó o bá ti wà láàárín wọn kò sí nǹkan tíyàn lè tó lè rí ṣe kò sí iṣẹ́ kò sí nǹkan kan bàbá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a gbọ́ pé Zamfara Kano Benue Plateau wọ́n ti ń pa àwọn èèyàn tó ń jíyàn gbé nísìnyìí ní jẹtabíjẹrin wọ́n kọ́ àwọn pásítọ̀ níjẹ̀bú òde ńbẹ̀ yẹn kí la wá ń sọ adẹ̀la ní olórí nílùú àwọn èèyàn ń ṣe bó ṣe wọ́n àwọn èèyàn ò lè sùn kan kan lójú méjì kan pajúdé mọ́ àwọn èèyàn ò lè travel pa àlọ́ tèkó lọ sí lọrin àbí lọ sí Oǹdó mọ́ kò sí oúnjẹ gbogbo ìyà ń já àwọn èèyàn ṣòro ẹ wá sọ pé eléyìí ò àlè máa bá lọ o a ní láti ṣe kíni a ní láti jáde ní ọ̀la tó jẹ́ Monday fifth August láti sọ pé a fẹ́ kí ìyípadà kó wà nínú ìlú wa ṣé ìjọba lágbára lásọpá ń ṣe everybody ló ní nǹkan tó ń pè ní free speech freedom of expression tẹ̀bálẹ̀ à ń ṣe ìjọba alágbádá democracy orí democracy ó jókòó lórí nǹkan tó ń pè ní constitution nínú constitution yẹn kẹ gbogbo ẹ̀tọ́ àwọn èèyàn aráàlú ó wà ń bẹ́ẹ̀ freedom láti sọ bó bá ṣe rí o bá tiẹ̀ máa sọ̀rọ̀ bí asínwín o bá máa sọ nǹkan tí o tiẹ̀ bá nǹkan kan lọ o lè sọ nǹkan tó bá wù ẹ́ kó fẹ́ ṣe tó o bá ti gbébọn tó o ti gbé bọ́ǹbù láti sọ pé o fẹ́ gbàjọba go ahead uh, freedom of assembly o fẹ́ ṣe protest o fẹ́ ṣe rally the constitution wa gan sọ yìí pé ìjọba ńlá ti mú ọlọ́pàá tó máa lè protect àwọn tó ń sọ pé àwọn ò gbà ìjọba eh, ọlọ́pàá láti rí i pé wọ́n bójútó wọn kí àwọn kí àwọn kankan àwọn kankan má lọ dà wọ́n láàmú kò sí ìwé òfin wa sọ nìyẹn ẹni dẹ́ sọ pé à ń láti jáde lọ́la láti lọ sọ pé kò tó ń ṣẹlẹ̀ ń lò tẹ́ wa lọ́rùn ẹ̀yin wá lọ lọ́gànjọ́ òru ní one twenty three a.m. ẹ lọ sínú hòtẹ́ẹ̀lì àwọn hòtẹ́ẹ̀lì yẹn náà wọ́n gbẹ̀bọ̀dè wọ́n gbàbọ̀dè wọn àwọn eh, DSS àwọn tó jẹ́ àwọn eh, security service pẹ̀lú bọn pẹ̀lú látòkèdélẹ̀ tí wọ́n kó bọn kó oríṣiríṣi nǹkan wọ́n lọ jálẹ̀kùn ibi tó ń sùn wọlé ó kó tó di pọ́n dé ìyàrá tó wà ó sá bọ́ta tó ti ń sá lọ wọ́n kà wọ́n gba mọ́ jim wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n fi ìbọn gbá wọ́n ṣe léṣe wọ́n fìyà jẹ wọ́n tó mú kúrò ńbẹ̀ láti gbé lọ sí ọ́fíìsì wọn ní Magodo ìgbà tí wọ́n gbé débẹ̀ wọ́n aláwọn èèyàn tó ń sọ àwọn kankan fún wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ọmọ Yẹléṣò rẹ̀ nígbà tí ó máa di ìmọ́júmọ́ àárọ̀ yìí wọ́n ti gbé lọ sí Àbújá kọta dẹ̀ ń gbọ́ ni wípé wọ́n fẹ́ charge ẹ̀ fún treasonable felony wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wá wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wá gbé ní alẹ́ yẹn nítorí pé òfin wa sọ wípé eh, wọ́n lè tọ́ bá gbìyàn ní weekend tọ́ bá gbìyàn nígbàkigbà under fourteen hours wọ́n láti gbé ẹ lọ sílé ẹjọ́ but wọn kì í ka weekend mọ́ so monday ń sìn yìí wọ́n máa ṣẹ̀bẹ̀ sí ní kà á wípé wọ́n ṣe é gbé ṣé yẹn bójú mu so kí tó di pé àtẹ̀lé sọ pé kílẹ̀ kílẹ̀ gbé lọ sí kóòtù fún ó máa dọjọ́ Wednesday àdẹ̀tí gbọ́ wípé wọ́n máa lọ sí court anytime láti lọ charge fún treasonable felony treasonable felony yẹn kẹ ẹ̀sùn tó lágbára gan-an ni in fact bí ikú òun ni rẹ̀ ṣe treasonable felony and irú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ George lè ní à ẹ̀ṣẹ̀ yìí pọ̀ ẹni yìí àgbà ẹ̀ gbà béèlẹ̀ ẹ lọ sí mọ́lé àwọn èèyàn wà ní nàìjíríà ń sìn tí kóòtù sọ pé ẹ̀sùn wọn sílẹ̀ lórí ẹ̀sùn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tán ni wọ́n dá ìjọba òye ò dẹ̀ dá wọn lóhùn ọmọlé ìṣòwò rẹ òun ni publishers are reporters so àwọn tó ti ń bàlù jẹ́ wọ́n ti ń dúró tipẹ́tipẹ́ láti fẹ́ rí i pé àwọn ọwọ́ wọn ba ṣòwò rẹ ìsìnyìn ó dàbí erin ni wọ́n pin erin olúkálùkù wa ń yọ ọ̀bẹ bọ́ta pé ẹ̀hẹ́n a máa bẹ̀rẹ̀ sí ni máa gé tiwa lára ẹ̀ so àwọn nǹkan tá à ń gbọ́ àwọn òṣèlú tó ti ń wáṣọ rẹ̀ pẹ́pẹ́ inú wọn ń dùn pé ẹ̀hẹ́n ọwọ́ ti tẹ̀ ẹ́ so yín sìn ó wà lábùjá wọ́n dẹ̀ ní ẹ̀sùn treasonable felony ni wọ́n máa fi wọ́n máa fi sùn lọ́ọ́ máa fi kàn á jẹ́ ibi tọ́rọ̀ ṣìdè sí ní ìmọ̀. ẹ ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọn ò gba béèlì rẹ̀ lásìkò yìí. bẹ́ẹ̀ ni màá wọn ò tí ì lè nítorí jẹ́ weekend no no no nítorí jẹ́ weekend wọn ò tí ì lè gbé lọ sí court bẹẹni then tọ́mọdé gbé kẹ fourteen hours after tọ́mọdé gbélé ẹ̀kọ́ gbé lọ sí court tí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ni máa kà á láti monday nsìn pé bí pàwọn ṣe gbé ni lójú lójú òfin. Hmm. ẹyin olùgbọ́ wa ibi tí à ń lọ̀nù ọ̀rọ̀ lẹ́gbọ̀n ẹ dákun ní àsìkò yìí ẹ jẹ́ kí n máa pe atọ́kùn mi lórí ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ kí n pè é wọlé kí òun náà darapọ̀ mọ́ wa ọmọọba ayọ̀bámi abọ́lájí mo kí yín pé káàbọ̀ sórí ètò yorùbá gbòde mo rí i pé ọ̀tá fún ìkùlù díẹ̀. ẹ ṣe olóòtú ẹ kú akéwìtò ládàárọ̀ o a sì kí gbogbo àwọn olùgbọ́ ètò yorùbá gbòde pé wọ́n kú ọjọ́ mẹ́lòó kan àdẹ̀kú gbogbo ọ̀rọ̀ èèyàn tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé o a ti fetí gbọ́gbọ́ gbogbo àwọn tó ń ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ a sì ti gbọ́ ẹ̀ ṣùgbọ́n ká mú wọn níbi pẹlẹbẹ láti bọ́ọ̀lù jẹ bọ̀ ní báwa ti fẹ́ sọ ó dàgbé mi gegere láti mú eléyìí orí ọ̀rọ̀ democracy tí a fẹ́ sọ bó tilẹ̀ jẹ́ pé democracy ó ṣe àjòjì sílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní Nàìjíríà àwọn tí ah, wọ́n kó wa lẹ́yìn. atọ́kùn ẹ mọ̀ pé mo gbẹdùn lọ́wọ́ yín kéji bàbá Akíntóyè ti bá wa sọ̀rọ̀ fún nǹkan bíi ọgbọ̀n ìṣẹ́jú bàbá akíntóyè ní àṣà wa ni ká fi ààyè gba àwọn aráàlú láti sọ tẹnu wọn wọn ní kò ṣàyẹ̀wò sí wa bàbá ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ní òwe yorùbá ẹ̀ ń ṣọlẹ̀. ẹ bẹ́ẹ̀ ni ẹ rí wọ́n lóòótọ́ lóòótọ́ àṣà wa ni kíkà fún àwọn èèyàn lẹ́yìn láti sọ̀rọ̀ wọ́n ṣe mọ̀ pé ètò ọba la fi ń ṣètò lu ilẹ̀ káàró òjìde ètò ọba dẹ̀ ní kìí ṣe ètò òdìbò ni àwọn èèyàn kan ni wọ́n péjọ pọ̀ tí wọ́n mọ̀ pé wọ́n á yan èèyàn tó bá dẹ̀ ti yan èèyàn tó wọ́n kọ́ béèrè lọ́wọ́ àwọn irúnmọlẹ̀ tó pè ní òrìṣà kan tó lè yan ọba tó bá dé pé ìdílé kan lọ́ba kan lọ́ba jẹ wọ́n kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn irúnmọlẹ̀ àbí òrìṣà kan pé bẹ́ẹ̀ ni àkọsẹ̀jáyé ẹni tó fẹ́ jọba àìsíṣẹ́ jẹ́ àbí wọ́n dá ọ̀pẹ̀lẹ̀ ni wọ́n dá fáni wọ́n ṣàdédé yan ọba láyé ìgbà kan tí ayé olóṣèlú ní wọ́n fi kọ́nu kọ́ ọ̀dọ́ fún ọ̀nà míì gbé wọ́ so that wọ́n á mọ èyí ò máa tùbà tó sì fẹ́ bá a ṣe ń ṣèlú wa ni òun pè ní monarchical system of government tí wọ́n ń ṣe rírú Britain tẹ́tẹ́lẹ̀ ẹ̀yẹ́ tó ṣe Britain yẹn ọ̀dọ́ wa ló ti ṣẹ̀ àṣẹ tó bá bá pa hmm. lọ́ba gbé ọba sì ní àwọn ìjòyè ó sì ní àwọn ẹmẹ̀wò oríṣiríṣi ó ní àwọn jagunjagun ṣẹ́ bó ṣe wà káàkiri káàkiri nìyẹn tó pé system of government ilẹ̀ káàró òjire olódàájú ìgbà tí àwọn amúnisìn dé ni wọ́n dàrú torí ọba wà hmm. ààrẹ ọ̀nà bára fún ọba bíbá lóògùn wa wà àwọn tó máa jẹ́ baálẹ̀ wà àwọn tó jẹ́ baálé wà wọ́n pe ní sọ̀rí sọ̀rí sọ̀rí olóòfin àti pé wọ́n sọ pé wọ́n democracy democracy àti àwàjèjì ni wọ́n sì fi da èdè wọn rú hmm. wọ́n fi da àṣà wọn rú wọ́n fi da gbogbo tá à ń ṣe rú ẹ̀yin ẹ wo èdè tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn gbédè wa mọ́ tẹ́ bá lọ sílùú France hmm. àbí Spanish àbí German èdè wọn náà fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí ló dé táwọn ò lè fèdè káàró òjúre káwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ wa èdè yẹn ti wà tẹ́tẹ́ káwọn ọmọ nìṣó dédé tẹ́ bá wo ìsọ̀rí ìsọ̀rí bí wọ́n ṣe ń ṣe ìjọba nílẹ̀ Yorùbá tí ọba bá pàṣẹ wọ́n pàṣẹ fún àwọn ìjòyè àwọn àwọn ìjòyè tó gbọ́kànlé ọba nípele kejì àwọn ìjòyè wọn á gbé àṣẹ lọ fún àwọn baálẹ̀ àwọn baálẹ̀ á gbé àṣẹ lọ fún àwọn baálẹ̀ bẹ́ẹ̀ ni ló ti wà láti ìsàlẹ̀ sókè láti ń ṣèjọba wa tí ìlú kí ìrọ̀bà tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n mm. democracy ta sọ yìí ẹ̀mọ́ gọ́dọ̀ ti pọ̀. ẹ má pé mo gba ẹdùn lọ́wọ́ yín kéji ká mọ̀ ṣe pépèpé bíi awọ bàbá oníṣọ́nà mo tún rí mm. alàgbà kan lórí afọ́nrán alàgbà ògèdèǹgbé ẹ̀kú ọjọ́ méjì jọ mẹ́ta. alàgbà ògèdèǹgbé ẹ ti wà lórí afẹ́fẹ́ o. yà tó tó olóòtú wa kúṣẹ́ kúṣẹ́ ìlú. a ti ń sọ̀rọ̀ lórí democracy ẹ sì ti gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọmọyẹlé ṣòwò rẹ̀ ní lẹ́sù pé ntẹ́ ń ṣe yóò da ẹ jẹ́ ká wá àtúnṣe kí ni wọ́n ń pè ní democracy kí sì ni tá a lè ṣe pàápàá lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àbí ṣé bá ṣe máa wònú ẹ̀kíní kẹ̀bẹ́ ẹ̀kejì kẹ̀bẹ́ ojú gbogbo wa ni nígbà tí wọ́n gbé bẹ́ẹ̀ kọ́ nígbà náà ojú gbogbo wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn lóko lóko lẹ́kànlẹ́kàn tí wọ́n sọ di aláàbọ̀ ara ṣé eléyìí wọ́n fẹ́ kó wa lẹ́nu mọ́ ni àbí kò sí ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ òun la fẹ́ wá. Hmm. tòtò gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe ṣe àlàyé nǹkan tó ń jẹ́ democracy ní ìjọba tiwa jọ pé àwa náà la yàn àwa náà la ṣe ara wa la ṣe èmi á kúkú pé ní ìjọba aládéhùn ló jẹ́ pé májẹ̀mú tí gbogbo wa fọwọ́ sí náà ló fi ń ṣe tiwa ìjọba tiwantiwa ṣùgbọ́n kì í ṣe bó ṣe ń ṣe ní nàìjíríà nìyẹn gẹ́gẹ́ bí àwọn tí a gbé nǹkan lé lọ́wọ́ wọn ò ṣe bí ó ṣe yẹ kó rí ìjọba onímájẹ̀mú ní democracy tẹ́pẹ́ ní democracy irú ẹ̀ náà ni ti mo gẹ́gẹ́ bí atọ́kùn ètò àṣeyìnsọ láàárọ̀ lẹ́ǹkan nípa ìjọba àbílẹ̀ ìjọba àbílẹ̀ gan ló dàbí ìjọba democracy torí pé hmm. a ní a lọ́ba pàṣẹ wá lórí ọba tó bá máa pàṣẹ àwọn ìjòyè gbọ́dọ̀ bí orin àìkè dàrú ní ọwá kì í kí torí bẹ́ẹ̀ bó ṣe rí ní gbogbo ilẹ̀ yorùbá nìyẹn tọ́ba dẹ̀ ní kọjá bájẹ̀mú tá a gbé kalẹ̀ lórí kòtò ìjọba lé lórí rẹ̀ ṣèyí má ṣe ọ̀hún tó dẹ̀ ti kọjá ọ̀nà wa tá a fi àbáyọ wa kó ṣìgbà yóò ṣìgbà ni. ẹ̀ka àwa lè sọ pé àwọn tí wọ́n ń dàlúrú kí wọ́n lọ ṣìgbà nítorí ta ní ọ̀bọ̀ agbégbá lọ fún wọn kí wọ́n ṣìgbà. ìjọba tilẹ̀ wa onímájẹ̀mú nìyẹn ṣùgbọ́n èyí tó wà nílẹ̀ yìí náà ìjọba tí ò bófin mu ni tẹ́ bá gbogbo ìlànà tó wà ń bẹ̀ ẹ sọ wíkẹ́ gẹ́gẹ́ èèyàn wa orí ọ̀fẹ́ ṣe ń wílẹ̀ ẹ̀kọ́ tó ṣàpẹẹrẹ ìyàwó àṣẹ ọmọ àjẹ wa àwọn ànìkànjọpọ́n bẹ́ẹ̀ èébú ni ní ilẹ̀ Yorùbá wọ́n lẹ́nìkan ìjẹ́kílẹ̀ òfẹ́. Mm bọ́n láàrin lè ní ó dẹ ó jù yẹn lọ ìjọba ti hmm. yó tó wà bẹ́ẹ̀ kó gba ti oníkálukú kó owó lé onílé kọ́ta ara ẹ̀ ni so ètò wà nílẹ̀ tá a gbé kalẹ̀ yìí ilé ẹjọ́ sì wà nílẹ̀ ni pé ọ̀nà rákùrábà gba lórí àlééfà tán wà ṣùgbọ́n èyí tí ó ṣe nípa ti arákùnrin wa ṣòwò rẹ̀ jẹ́ mọ̀ pé kò ṣe ètò bófin mu ni nǹkan tí ò dẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wípé tó rí wọn bá pé kò sí kò sáwo kan láwo ẹ̀wà mọ́ láyé òde òní. àwọn kan tó ṣe pé ta ni ò mú mi ẹ wo ọba Sudan ààrẹ Sudan ẹ wo hmm. ààrẹ ti àwọn sábíà látijọ́ ní ayé Milosevic gbogbo wọn náà lọ sí ilé ìgbẹ́jọ́ eh, International Court of Justice gbogbo wọn ló hmm. máa lọ sí Hague gbogbo ìtọ́fin pààyàn tó dàbí pé kò ní lẹ́yìn yìí ẹ máa wò ojú ló pẹ́ sí ó kò jẹ́ pé kílẹ̀ òkótó oṣù kà ní gbẹ́nàgbẹ́nà ó sì bàjẹ́ torí bẹ́ẹ̀ e, e, ó lòdì sí májẹ̀mú torí ìjọba aládìhùn ló jẹ́ democracy májẹ̀mú tẹ́tẹ́ ìgbélé májẹ̀mú ló ń jẹ́ constitution ṣèyí ṣètọ̀hún ẹ láyé láyé wọ́n ní wọ́n ní àìmú ni mọ́hùn wọ́n ní olówó ẹni ìrorò kò ní kéèyàn máa yàgbẹ́ kórè alẹ́ mọ́tò onú dí o bí a bá ti ń sáré. Hmm so bí nǹkan ṣe nílé níyì báyìí àwọn mọ̀ pé nǹkan tí ò tọ́ làwọn ń ṣe ojú ló pẹ́ sí nǹkan tó ń ṣe yìí ẹni tó fẹ́ sun jẹ ni tó ń lọ ń fepo para ẹ kúkú rí ẹ kúkú rí. kí ni táwa lè ṣe kí ni ká máa sọ fún àwọn olùgbọ́ wa pé kí wọ́n ó ṣe lórí ọ̀rọ̀ ọmọyẹlé ṣòwò rẹ̀ lásìkò yìí torí gbogbo wa náà lálẹ́ èèyàn lé alàgbà oore ọ̀fẹ́ kíní tí wọ́n ní wọ́n fẹ́ ṣe lọ́la ṣóṣì máa wáyé àbí wọ́n ti pa ìránṣẹ́ lóhùn iṣẹ́ ò ní ṣe é jẹ́ mọ́. bẹ́ẹ̀ ni mà ó sì máa ó sì máa wáyé nítorí pé òun nìkan kọ́ ló ń ló ń ṣe ètò protest ọ̀fẹ́ ṣe lọ́la náà tẹ́lẹ̀ ìgbìmọ̀ wà tí ó ń ṣe é àwa eh, kàn lérò wípé èyí tí wọ́n ṣe yìí kò ní dẹ́rù ba àwọn tó kù torí pé eh, kó tó di pé mo wá sórí ètò yìí ó ní ìpàdé kan náà tí à ń ṣe tó yẹ pé àwọn tó pè sí ìpàdé yẹn nàìjíríà ni wọ́n wà wọ́n dẹ̀ ti sọ fún àwọn tí kúrò nílé àwọn àwọn òtẹ̀lẹ̀ lórí àgọ́ wọn ò ní sọ fún wa ibi táwọn wà ṣùgbọ́n wà nàìjíríà mọ̀ ṣáwọn ti sá kúrò lé nítorí pé wọ́n ní pé àwọn ìjọba ní wọ́n máa lọ ṣàwọn èèyàn nílé mọ́júmọ́ tílẹ̀ máa fi mọ́ àwọn tí ó jẹ́ bíi àwọn olùdarí protest náà wọ́n máa ṣàwọn wọ́n dẹ̀ wá sọ pé ọ̀làǹtìyìn a ti rí àwọn a rí àpẹẹrẹ pé àwọn ìjọba náà wá ń sponsor counter protest tí wọ́n ń sọ pé àwọn wà against corruption tó Buhari so ìyẹn sì yìn ìyẹn náà ló máa wáyé lọ́la ní ti tẹmọ eléṣòwò rẹ ètò sì ń lọ wípé ó máa wáyé àmọ́ ṣá ti gbọ́ pé national stadium ti ẹ̀kan ti pàdé wípé wọ́n máa kó àwọn ọlọ́pàá síbẹ̀ láti fi eh, láti rí pé wọn ò lè ṣe àwa mọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ extent tí ìjọba lè lọ láti fẹ́ rí pé wọn ò jẹ́ kí a sọ nǹkan tó fẹ́ sọ àmọ́ ṣá máa ń fẹ́ sáré sọ nǹkan eléyìí nítorí pé eh, ọmọyẹlé ni lẹ́nìí ó lè jẹ́ mi lọ́la ó dẹ̀ lè jẹ́ iná lọ́la ó dẹ̀ lè jẹ́ àwọn tó ń gbọ́ wa náà lọ́la ah, ẹ má jẹ́ ká sọ pé kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ nítorí wọ́n ní òwe tó pa eh, ikú tó pa eh, ẹnìkan ó ń pòwe fún wa ojúgbà ẹni ó ń pòwe fún mi ó tó ṣe bí òwe ọ̀yìn àgbàlagbà ah, nígbà tí ìlú bá wà díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí ló máa ń lọ sí nǹkan táwọn olóyìnbó ń pè ní dictatorship àti tyranny tó bá ti ṣe nǹkan kìíní sábà bá ti tì wọ́n padà wọ́n á tún ṣe wọ́n á tún gbé lọ sókè wọ́n máa gbé lọ tó máa lọ sókè nìyẹn gbogbo wa dẹ̀kẹ̀rẹ̀ tá a bá lọ sílé adé airport ni o àwa lọ́nà ni o pẹ̀lú àwọn ọlọ́pàá ni o adé mínísítírì ni o oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó fi hàn wípé ẹ̀tọ́ wa gan wọ́n fi wọ́n fi ń dùn wá ká má sọ pé ọ̀rọ̀ yìí ò kàn wá ní New York lọ́la ní Nigeria house ní dédé aago méjìlá a máa ṣe protest àti ń béèrè pé kán fi arákùnrin kí wọ́n fi sílẹ̀ kò sí ohun tó ṣe tó lòdì sófin ohun nǹkan tó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọ aráàlú láti sọ wípé ìyà yìí ti pọ̀ jù ó tó gẹ́ẹ́ àdẹ̀wà ń ṣe ètò wípé a máa gbé protest yẹn lọ káàkiri eh, a máa mú ọjọ́ kan lẹ́yìn ti ọ̀la yìí tó yẹ pé gbogbo state tó wà ní Amẹ́ríkà láti máa ṣe protest yẹn tó gbogbo àwọn àwọn olùgbọ́wọ́ tó wà lórí aago ẹjọ́ tẹ́ bá ti rí eh, notice ìwé ìpè wípé a máa ṣe protest ní agbègbè yín ẹjọ́ ẹ bá wa lọ síbẹ̀ pẹ̀lú àwọn ẹbí ọ̀rẹ́ àtàrà tó jẹ́ kí ohùn wa kó lè kó lè jáde síta wípé nǹkan tí wọ́n ṣe farakùnrin yìí kò ní kò bójú mu ṣẹ̀rí tá a bá pariwo mo nígbàgbọ́ wípé wọ́n á fìyà jẹ ó dẹ̀ ọmọ àdẹ̀fẹ́ kó pẹ́ níbẹ̀ yẹn nítorí pé ọmọ pé tó bá bọ́ta ní ọ̀la ohun tó ń sọ òun fẹ́ ṣe yẹn ó sì máa fẹ́ ṣe é so nítorí pọ̀ lẹ́ni fẹ́ kó ṣe é kẹ̀rí wọn ò ní fẹ́ tú sílẹ̀ ṣé wàá bójú mu lórí nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ so ẹ jọ ẹni tó bá wà ní New York náà àwọn tó ń gbọ́ mi ní ọ̀la ní twelve o'clock Nigerian house 828 second avenue between second avenue and forty fourth street dédé aago méjìlá ẹ jẹ́ ká pàdé níbẹ̀ ẹ ṣeun. òjíṣẹ́ ẹ ẹ ṣeun òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀. òjíṣẹ́ ń jẹ́ ọ. ọ̀dọ̀ yín ni mò ń bọ̀ ṣùgbọ́n kí n tó wá sí ọ̀dọ̀ yín àkàndá èdè àkàndá àkàndá awíkóńkó àgbóhùn yín o gbogbo ètò àwí kílẹ̀ yìí ní sọ sí i kẹ̀mọ́kànmọ́ gbọ́ wa lásán. ẹ wàá gbóhùn sókè torí òun yìí a máa lo òkè jù báyìí lọ. ní kí n kọ́kọ́ kí àwọn tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kí gbogbo wọn ni wọ́n rí sọ. Bàbá mi ká sọ̀rọ̀ nípa ti ọmọ yẹn níṣòro rẹ̀. Ètò rálì sí ẹ̀yẹ kó wáyé lọ́la. Ẹ̀yẹ kó wáyé lọ́la. Alákọ̀ọ́kọ́ náà, ọ̀kọ́kọ́ gbẹ̀dọ̀ ọkàn gẹ́gẹ́ bí àjàbẹ́tọ̀ ọmọnìyàn. Èyí ti gẹ́gẹ́ bí ẹ̀ńtọ́ sọ̀rọ̀ kan ti sọ̀rọ̀ kan. Ọlọ́run mi jẹ́ kọ́ sọ̀rọ̀ kan ẹni ọmọyẹlé ni lónìí olùgbé mi ni lọ́la olùgbé hmm. yìí ni lọ́tọ̀la. ìlú tí èèyàn bá wà bí ẹ̀rù bá ń bà yàn láti sọ̀rọ̀ orí ìlú bẹ́ẹ̀ kò yẹ níbi tí èèyàn lè wà. ìrètí dandan ni kí nǹkan ò bá tẹ̀yàn lọ́rùn kí èèyàn lọ gbogbo kan ní ọ̀sẹ̀ mi lọ́rùn. yorùbá ni wọ́n bọ̀ wọ́n níbẹ̀ nípa gbọ́wọ́ ní lórí ọ̀dá gbìyànjú àti ìdìbò ìyẹn gbọ́ ní lórí ìwé gbìyànjú àti pẹ̀tẹ̀dá. Hmm. nínú pé ẹni tó fi ìyá jẹ ni náà bá bá kọ̀ọ̀kan àjọ fún pé ìyá ń jẹ wá lẹ́kọ̀ọ́ tiẹ̀ yóò dàbí ẹni pé ìyá yẹn bá wa lára mọ́ ni. Hmm. ọmọ yẹn níṣòro rẹ gbìyànjú láti ìtọ́jú sí àwọn ọ̀dọ́ jáde ẹ̀fọ̀kọ̀ mi dáná lọ ó jẹ́ àkọ́jọ́ kan àtijọ́ kékeré kan wá wáyé pẹ̀lú ìrìnàjò tí ọmọ yẹn lé ẹ̀yìn. ìfi pé wọ́n sọ̀rọ̀ sí tàbí kábo wípé sì tó gbé e ò ìgbọ́n ṣùgbọ́n Yorùbá ní ilé làwò ká tó sọmọ lórúkọ ó tó bí òwe gbogbo ìgbésẹ̀ tí gbé kò kó máa gbé pàjáwìrì gbogbo àwọn tí ń gbé tó kan máa ń kíákíá pàjáwìrì ni eléyìí ẹgbẹgbẹ ní àkọ́kọ́ àkùdé tó máa ń dé bọ́pọ̀lọpọ̀ nǹkan. ẹlẹ́ẹ̀kejì ni pé púpọ̀ àwọn èèyàn tó lọ́yẹ níṣòwò rẹ̀ ń gbìyànjú àdúgbà kan èmi àwọn ọ̀gọ́ ẹ rí i pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọn ni òní jáde lọ́la ìbẹ̀wò ìkìlẹ̀kùn lọ́lẹ̀ ní ìmọ̀lé. ìkejì ẹni tó gún ẹgbẹ́ tó kú ó ti dẹ́rù bẹ́ẹ̀ tó ṣe sún náà wọn ní pé nípa àwọn jáde gan náà kìíní ti kà náà kìíní ká sì mọ́lẹ̀ ikú tajúlé jẹ́ aláwọ̀ tábìlì ìgbàjẹ́ ń pawọ́ ẹ̀jẹ̀ ń lò ìbẹ̀rù ilé ìlú jẹ́ kí wọ́n lè jáde. nípa bá tẹ̀sí nípa wò ó revolution now wọ́n lè kí revolution wáyé àti kékeré wà bẹ̀rẹ̀ náà revolution yìí ẹ̀ bà wáyé ní nàìjíríà kí ló dé tí òfin ní wáyé ṣé bá ṣe máa bá a lọ́nu. ẹ máa gbọ́ mi náà ìdí revolution fi lè wáyé nàìjíríà ẹ̀mí wípé bákan náà lè dé ń pa ní ìṣòro rẹ̀ ní yàtọ̀ ìṣòro ohun tó ń ṣe ohun tó bá bẹ́ẹ̀ yàgbé ìbákọ̀rọ̀ dé ọ̀rọ̀ tí ń fi lè bá gbé ìsọmọ ẹ̀ ohun ń ṣe wọ́n ní akẹ́kọ̀ọ́ ẹ̀yà kọ́ ní ṣe wá ní kàlẹ́ńdì nítorí tí wọ́n ti wá níbi kọ́ ní ti àwọn ará ìlà oòrùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe wá àwọn kan fara mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lókè ẹ̀yà àwọn kan fara mọ́ tó ń ṣẹlẹ̀ ní ìsì àwọn kan fara mọ́ ìgbéga tó wà níbi àwọn kò fara mọ́ tó wà níbi. àwọn tí ń rí jẹ́ńbẹ̀ náà ni ó fara mọ́. àwọn kan ò rí jẹ́ńbẹ̀ ṣùgbọ́n wọn ò ní sọ̀rọ̀ náà tí ìyẹn bá fẹ́ ṣe revolution wọ́n ṣe máa ń sọ wọ́n ní àìmá lè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni kọ́lọ́ máa ṣe wá lórí burúkú. ìyáàfin agbájé ẹ̀yin ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni. bẹ́ẹ̀ ni mà. bẹ́ẹ̀ ni àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni kí n má fa ọ̀rọ̀ mi gọ̀. ṣùgbọ́n tí wọ́n bá tí revolution bá fẹ́ wáyé ó gbọ́dọ̀ gbé inú ìlú tí èdè wọn ti yíra wọn oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ wípé ó ń fa ìkùnsínú àwọn fúlàní darandaran dà wọ́n ilẹ̀ yorùbá dà wọ́n láàmú ilẹ̀ yíbò ni là ń bá yí lọ́wọ́ gbogbo kò ní gbogbo ó tẹ́ wọn kò ní tẹ́ wọn abẹ́jà àbẹ́jà ẹnìkan tó wá jáde wípé revolution now ní ọ̀gá ọlọ́pàá ní bí ìgbà tí èèyàn fẹ́ dojú ìjọba dèrò àwọn tó àwọn amòfin ní kò yẹ kí nǹkan kó dúró tẹ̀sí lọ́wọ́ ìjáde wọ́ọ́rọ́wọ́ ni ìgbòdúdó yà wọ́n bá kan ìgbà olórí lọ́wọ́ rẹ̀ ló sì wà lórí ẹ̀. Hmm. àwọn èèyàn ká wọn lọ́wọ́ kí wàá nìjọba gbé fún. èmi ti fi hàn wípé ìjọba tí ó ìjọba onímọ̀tara ẹni nìkan ni ìjọba tí ò fẹ́ kí ilé ayé báwọn èèyàn tó kù ìjọba tí fẹ́ ká mọ orí ká àwọn ọ̀dọ́ bá fẹ́ ṣe dáadáa lọ́la ó yẹ kí wọ́n jáde ju bí wọ́n ti fẹ́ jáde tẹ́lẹ̀ lọ. Mm-hmm. láti gbèjà ọmọyẹmí ṣòwò rẹ̀ orúkọ ọmọyẹmí ṣòwò rẹ̀ kò sí nínú ẹgbẹ́ bí ń pa jàrùjẹ́ ṣùgbọ́n ó rí àwọn tí ìyà ń jẹ ó rí àwọn tó bí ń pa ó sì mọ̀ wípé kò yẹ kí wọ́n wà lẹ́yìn ìgbà fẹ́ gbà fún wọn. káwá mẹ́rà jẹ́ kí tiẹ̀ ó dẹ̀bi káwá jáde lọ́la lọ́pọ̀ yanturu ẹ̀kọ́ torí wa fẹ́ jìyà káwọn jẹ́ kí àìjẹ́gbé ìjọba yìí lè mọ̀ wípé ìjọba yẹ káwọn ó tì mọ́ ní pẹ́ ìjọba yẹ káwọn ó mú káàtì mọ́ ní ìjọba yẹ káwọn ó parọ́ ọ̀ràn mọ́ lọ́rùn ní hmm. wọ́n lè tètè bá wa sílẹ̀. Hmm. ẹ ṣeun àkàndá ẹ awíkóńkó ẹ̀yin náà ẹ máa pariwo ẹ máa wíkóńkó bẹ́ẹ̀ tí wíwí wọn torí tá a bá ń sọ̀rọ̀ revolution ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ revolution yìí ọ̀nà ẹni tá à ń pè ní revolution kì í ṣègbà tá a bá ṣèwọ́de ẹlòmíì lè máa fi orin lásán ṣe revolution ẹlòmíì lè máa fi ayin. Ah, ebi eh, revolution ìgbà tá a bá yọ̀bọ̀n àti àdá ọ̀dà ẹ jẹ́ ká máa bá lọ bẹ́ẹ̀ ni. àkọ́kọ́ kí wọ́n jẹ́ ká padà sí ní jẹ́ ká ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. wọn ọgbà náà ni a ti ń wí bá ń ti pẹ́. ẹ ṣeun ọ̀dà àkàndá ẹ̀yin náà máa tẹnumọ́ ètò ẹ̀ wí n tá à ń pè ní revolution ní gbogbo ohun tó bá lè fa àyípadà dáadáa gbogbo ọ̀nà làá gbà láti mú àyípadà ṣùgbọ́n lára ń tẹ́ ẹ sọ tó ṣe pàtó gbogbo ń tẹ́ ẹ sọ ló ṣe pàtàkì ṣùgbọ́n tí mo fẹ́ káwọn èèyàn ó mú lọ lé ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí afọ́nrán tẹ́ ń gbọ́ yorùbá gbòde bóyá ń gbọ́ lórí eh, eh, màjáwéré màsowàrà ni o bóyá ń gbọ́ lórí eh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ni ẹ ké sí àwọn aráalé yín ẹni tọ́jọ́ ọkù rẹ̀ ò bá pé kò ní kú nǹkan kan bẹ tí wọ́n ń pè ní àkọsílẹ̀ ẹ pé kí wọ́n jáde ẹbí àìtọ̀wọ́rìn ejò ní í ṣekú pa wọ́n tí ọká bá síwájú tí èrè tẹ̀lé ní ní tó sùn láàrin ejò kó máa wọ́n bọ̀ ká wá wẹ́ni tí ó lẹ́bọ láyà kọ́ lè ṣu ọ̀dàrà tí àwọn èèyàn bá kéré àwọn ọlọ́pàá lè kojú wọn ṣùgbọ́n téèyàn bá wo kíní tó rí ẹgbẹ̀rún ẹgbẹ̀ ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ẹ̀rù ó bà wọ́n ẹ ṣeun àkàndá èdè ẹ ṣeun mo dúpẹ́ ojú òní yín ti ẹ̀ ní tẹ́ ohun yìí ò ní bàjẹ́ alàgbà òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ọ̀dọ̀ yín mo tún padà sí òjíṣẹ́. ẹ ṣeun mo ń gbọ́. ẹ ń bá mi sọ̀rọ̀ kan bí àwàdà wípé ìtànnú animal farm bóò ló ṣe bá ń ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà bóò ló ṣe bá mu ó mhm. bá mu ní onírúurú ọ̀nà ṣùgbọ́n kí n tó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe àmì ọ̀rọ̀ kan nípa èyí tí a ń pè ní democracy nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọmọlẹ̀ káàárọ̀ òjèrè ọmọlẹ̀ òdùà àmọ́ orú tá a ní kí àwọn onígẹ̀ẹ́sì àti àwọn alágùdà kí wọ́n tó wá yí ìṣẹ̀dálẹ̀ wa àti ojúṣe ìjọba wa kó tó yí padà nígbà tí àwọn èèyàn bá ń sọ wípé ìjọba tiwantiwa ìyẹn democracy èmi máa ń pè ní ìjọba aláfojújọ wípé kí àwọn èèyàn tó wà lórí àlééfà tó wà níjọba kó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fojú jọ ẹ̀dùn ọkàn wa àti ọ̀kúnkúndùn wa ìyẹn gangan ni wọ́n ń pè ní democracy kò dìgbà tí wọ́n bá ń dìbò tọ́bádẹ̀ fẹ́ pè ní onídìbò náà ṣe mọ̀ wípé ńgbà tí a bá ń fa ọmọ oyè sílẹ̀ nílẹ̀ yorùbá ibo ní nígbà tí àwọn lọ́balọ́ba àwọn afọbajẹ tí wọ́n bá ní à èyí la fẹ́ o èyí la fẹ́ o ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ nǹkan tífá wí ẹ jẹ́ ká gbé ọ̀pọ̀lọ̀ sọ́lẹ̀. ibo ni oríṣiríṣi ọ̀nà náà máa ń gbàgbọ́ láti yan ènìyàn gẹ́gẹ́ bí alàgbà kan ti sọ wípé májẹ̀mú ni nítorí kí májẹ̀mú kó bá jẹ́ kó bá múlẹ̀ náà ni a ṣe ń dìbò ńlẹ̀ yorùbá wípé ta ni a mọ̀ tá a rò wípé ó kójú òṣùwọ̀n láti jẹ́ adarí àti aṣojú wa nítorí náà ńlẹ̀ yorùbá o democracy ni àkàn bẹ̀rẹ̀ sí ní sọ wípé ká polongo bí wọ́n ṣe máa ń ṣe ní òkè òkun láti yan hmm. àwọn aládé wa nìyà tó wà ń bẹ̀ nìyẹn democracy là ń ṣe nílẹ̀ yorùbá ìjọba aláfojújọ ni ìdàkejì èyí tí àwọn ará òkè ọya tí wọ́n ní òun lèmi máa ń pè ní ìjọba ológun ìbí ológun ìbí ni wọ́n àwọn òun yan èèyàn tó kójú òṣùwọ̀n láti jẹ́ adarí wọn hmm. ní òkè ọya ìrandíran wọn ní kó máa bẹ̀rẹ̀ sí í jọba lórí àwọn èèyàn bó ti wù ú pé àwọn ìrandíran yẹn wọ́n lè má fojú jọ aráàlú wọ́n lè má jẹ́ ẹni tí aráàlú tí wọ́n yàn àbí tí wọ́n gbà láàyò oríṣiríṣi ìwà tó bá wù wọ́n náà lè máa wù òun ló wá dípá fún ẹni tí a mọ̀ gẹ́gẹ́ bí ààrẹ wa ní ilẹ̀ nàìjíríà lọ́jọ́ tòní ìyẹn ọ̀gágun buhari lákọ̀ọ́kọ́ hmm. ó wá láti ìran ibi tí wọ́n ti ń ṣe ológun ìbíjọba lẹ́lẹ́ẹ̀kejì ó tún wá jẹ́ ológun méjèèjì kò bá wa lára jọ irú ẹni bẹ́ẹ̀ yẹn kọ́ la lè sọ wípé ó máa lè ṣe ojúṣe fún ìjọba aláfojújọ tí a mọ̀ sí democracy torí pé ní ìran ti tiẹ̀ wọn ò ní democracy ìran tiwa lẹ̀ Yorùbá àwa ní aláfojújọ àní democracy òun jàgídíjàgan òun máa máa ṣe nítorí pé kíni níran ti tiwọn tí wọ́n bá ṣe jàgídíjàgan sórí àwọn aláàrú kò sí nǹkan tán lè ṣe bí wọ́n ṣe ń yan ọba bí wọ́n ṣe ń yan ènìyàn nínú ti tiwọn nìyẹn àwọn òun ṣe bẹ́ẹ̀. nípa ti ọ̀rọ̀ animal farm gẹ́gẹ́ bí a ṣe jọ sọ ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ó fẹ́ fara pẹ́ ìtàn tí a kà ní iléèwé alákàtọ́ kejì tí a mọ̀ sí high school. nígbà tí ó sún àwọn ẹranko tí wọ́n wá sún wọn kàn gbìnrín tán wọ́n wá ní àsìkò wá tó o ká bẹ̀rẹ̀ sí ní dá rògbòdìyàn sílẹ̀ rògbòdìyàn ọ̀hún wọ́n ń pinnu ẹ̀ o ṣùgbọ́n àwọn fúnra wọn ò kọ́ sí ẹ̀ mọ ìgbà tí ó máa jẹyọ gangan ìpinnu tí wọ́n ti ń pinnu yẹn wọn bàbà tó máa jẹyọ ọ̀sán kan òru kan ló ṣàdédé jẹyọ débi wípé àwọn ẹranko pátápátá wọ́n wá darapọ̀ wọ́n wá lé ẹni tó jẹ́ ẹni tó ní oko gan tó jẹ́ olórí oko wọ́n lè dànù kúrò ní àárín oko. ìyí tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí èmi fẹ́ nígbàgbọ́ wípé a ti bẹ̀rẹ̀ rògbòdìyàn ọ̀hún èyí tí wọ́n ń pè ní revolution o ìgbà kan ló máa ń bẹ̀rẹ̀ bí ó ṣe máa wá di ó ṣe máa di ohun tá à ń fẹ́ gangan la wàá mọ̀ gbà tí yẹn máa jẹyọ ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò dìgbà tí àwọn ará òkè ọya tó bá gbárùkù tì wá ká tó ní a máa ṣe rògbòdìyàn yìí tá à ń pè ní revolution kò dìgbà tí àwọn ará ìlà oòrùn tó bá gbárùkù tì wá àwọn ẹ̀yà kan náà ló máa bẹ̀rẹ̀ wọ́n gbárù tì wá o wọ́n gbárù tì wá o àti ìbẹ̀rẹ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbàgbọ́ tèmi ni pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá á hàn wá ṣe. Hmm. ẹ ṣeun ẹ ṣeun àmì àṣẹ ẹ̀yin olùgbọ́ mi ọjọ́ ń lọ ẹ mọ́ tí ì lọ ẹnu ẹ̀ la wà alàgbà ẹkúndayọ̀ ó kàn yín ẹ ṣe pọ̀ olóòtú ètò yìí ṣe rí gbogbo àwọn nǹkan tí wọ́n ti sọ sórí sórí àtẹ yìí gbogbo ẹ̀ pátápátá òun ló ń jó òun nǹkan tèmi kàn ń fẹ́ fi kún ni wípé ṣe rí nígbà tá a bá ń sọ pé ṣé ká lọ síbí tàbí ká lọ sọ́hùn tàbí ká tiẹ̀ lọ ká má lọ rárá tá a bá ń sọ yẹn tí a bá fi ìlànà pé báyìí là á ṣe tá a bá fi ìlànà yẹn sílẹ̀ bíi ọ̀rọ̀ ìfani tó ní ọ̀pẹ̀bẹ̀ awọ ọwọ́ ọ̀pẹ̀bẹ̀ awọ ọ̀sẹ̀ gbogbo orí kóra wọn jọ wọn ò fi tẹsẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ wọn ò lè lójú ó hmm. ní pé tábàtẹ̀ sọ pé a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwò a fẹ́ ṣe kòkò bàbá ṣá báwo là á ṣe agbára wo la ní láti fi ṣe é kí ó ba lè já kókó kó ba lè já geere ká lè gbé ẹrù yẹn ká gbé dórí nígbà tápá wọ ọba ìle tẹsẹ̀ wọ ọba ìle orí ń dábàá pé wọ́n fẹ́ gbé oríṣiríṣi nǹkan wọ́n fẹ́ gbé sínú agbọ̀n kan gbé ilé kan gbé lérí ṣe mọ̀ pé bí orí ṣe ń dábàá nǹkan tó ń fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ti ń ṣe láti máa dábàá bí apá ṣe máa lágbára tẹsẹ̀ máa lágbára tí ẹsẹ̀ máa lè gbé gbogbo àbá wọn tó máa lè gbé lọ síbi tán fẹ́ lọ òun ni ọ̀rọ̀ yìí a dẹ̀ ti rí wípé bí nǹkan ṣe rí ń bí nǹkan ṣe rí ń ibi tí dàda wa wà ní ẹ̀yìn odi dàda wa hmm. kékeré oorun ni dàda wa ń sùn dàda wa ò fẹ́ kóra ẹ̀jọ pé kó sọ pé ó ti yá táwọn máa táwọn tí tí tí tíṣẹ̀ máa ṣe ṣe gbogbo nǹkan tí wọ́n sọ pé a ní láti ṣe ń lé tá láti mọ̀ tá láti ṣe tí irú ọ̀rọ̀ ẹ̀wòrú ọ̀rọ̀ ọmọyẹlé ń sìn. ṣe rí kinní kan àwọn kinní kan wà tí àìtí ẹ̀ tí ìfojú sí rárá tó dẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n bá máa ṣe irú ẹ̀ wọ́n láti ní ẹ wò ó tí àwọn tó wà nílé tán tán láwọn àwọn òjẹ̀lú tó wà nílé tán bá láwọn ń ṣèlú yẹn wọ́n tiẹ̀ ń ṣe ìlú yẹn gan ni bí ìgbà tán bí ìgbà tí nǹkan burúkú ń ṣe wà ní. Hmm. àwọn yẹn tí wọ́n bá jáde ibikíbi tí wọ́n bá jáde sí ní orí eré ní ní àgbáyé tó bá jẹ́ pé ẹjọ́ ni ẹjọ́ la ẹjọ́ la lọ kó bá wọn lẹ́sẹ̀kẹ́ àti láwọn onígbẹ́jọ́ tó jẹ́ pé wọ́n ti ń dúró dè wọ́n tó bá ti ibikíbi tó bá ti jáde sí nílé ayé ẹjọ́ náà máa kó ń bẹ̀ ọlọ́pàá máa fẹ́ mú wọn ni ṣe mọ̀ pé àwọn náà mọ̀ pé dàdá wà lẹ́yìn odi tó lè jà ìyẹn kínní. ẹ ẹ ẹ dákun níbi tẹ́ ẹ wá dé dúró òun mo ní ìbéèrè kan mo sì fẹ́ kí alàgbà Bùkọ́lá orí ọ̀fẹ́ kí àwọn náà bá mi fara balẹ̀ pẹ̀lú kí wọ́n bá mi kọbi ara sí ìbéèrè ṣé a lè pariwo fún àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà pé kí wọ́n ó gbà wá pàápàá lórí ẹni tó fẹ́ ṣe dáadáa tí wọ́n fẹ́ fi wá tó fẹ́ sọ di ẹran àrúbọ ṣé a láǹfààní láti ní kí àwọn orílẹ̀-èdè mi ò gbà wá bíi irú amẹ́ríkà bẹ́ẹ̀ ni mà á ní á ní àǹfààní. ó dùn mí pé àwọn amòfin ààrí wọn ń bí àmọ́ ẹnikẹ́ni tó bá ní ìdáhùn sí ìbéèrè mi ẹ dákun ẹ tẹ ó kan kí n pè yín wọlé ṣé àní ọ̀nà àní ohun tá a lè ṣe tá a fi lè pe amẹ́ríkà wípé tó ọmọyẹlé ṣòwò rẹ̀ ó ti di eegun tá a gbé ha ajá lẹ́nu eegun tá a so máa já lọ́rùn tí ò ṣeé jẹ fún un ṣé kò sí ọ̀nà tá a fi lè ṣèyún ká ké sí àwọn èèyàn lágbàáyé. alàgbò gèdèǹgbé ẹ̀yin mọ̀ nípa ti ń lọ lù dáadáa. Um, ṣé nǹkan tẹ̀mí rí ń bẹ̀ ni wípé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn gbogbo àgbáyé ò rí ṣùgbọ́n ó máa dé e, ibì kan la máa ẹlẹ́rù ní kọfẹ ẹran ti ti Sudan nígbà tí ààrẹ Sudan tó ń mú àtàwọn ológun hmm. wọn ránṣẹ́ ìjọba àwọn èèyàn ń fi ẹ̀hónú hàn wọ́n pa wọ́n ẹ mọ̀ pé ìjọba yẹn dojú bolẹ̀ ìjọba àpapọ̀ áfíríkà au wọ́n lé Sudan kúrò ní nínú ẹgbẹ́ nínú agbo àyípadà ó ti ń dé sí wọn báyìí sìn a gbọ́ pé àwọn àwọn tí wọ́n máa jọba oníkàkí àti alágbádá wọn ni ó ṣèpọ̀ sìn ṣùgbọ́n sì wà lẹ́nu ẹ̀ èyí tí ó ń lọ hmm. yìí gbogbo gbogbo èèyàn ló ń wò kò sí pamọ́ bí kí ni sátáláìtì wà bẹ́ẹ̀ àmì àwọn gbogbo orílẹ̀-èdè ló ní aṣojú sí sí nàìjíríà wọ́n máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ so kò sí pamọ́ pàbó kankan níbìkan láyé òde òní káwọn èèyàn kágbà wípé wẹ́ eh, ẹni wọ́n máa sọ wípé ẹni ará ọ̀run lé ni kó wọ́n pé. ó mọ̀ ń rọjú ẹni ebi ilé eh, kó mọ̀ bẹ́ẹ̀ ni hmm. bó ṣe ń ra ará ayé náà lórí ará ọ̀run. mo ṣe rí eh, ní kẹ́kì kan bí alàgbà kan sọ ṣáájú pé kò tí ì sí pé ìtàn pè ní revolution ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ o torí nǹkan tí gbogbo wọn eku okoro bi eku ẹyẹ òkè bi ẹyẹ gbogbo bí kò sí kò sí agbọn kan nílẹ̀ nàìjíríà lẹ́ni tó fara rọ àwọn ẹyẹ náà nìrọ kẹ̀kẹ́ yípadà ẹ̀ẹ̀kan báyìí lẹ́kọ̀ọ́ máa rí kẹ́kẹ́ kí ní báyìí ló máa ṣẹlẹ̀ èyí tó ń bá lò bẹ́yẹ èyí tó ṣẹlẹ̀ yìí bóyá òun náà ni bí ìṣáná tó àti àgbá ètù tó máa fojú kanra wọn kò sí ni wípé wọn ò tiẹ̀ wípé wípé wọ́n mú un yẹn kò sọ́jọ́ tí wọn ò ní mú wọn bó bá ṣe gbogbo àwọn èèyàn mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò lè pa wọn ò lè pa àwọn èèyàn lẹ́nu mọ́ níwọ̀n bàtà àwọn èèyàn ti rí i pé ah, kìíní kò rọrùn mọ́ so nǹkan tó wà ń bẹ̀ ni pé inú òfin eh, inú òfin gbogbo èèyàn lórí nǹkan tó ṣe kò ṣe é dánwọ́ bò ó kàn jẹ́ nǹkan tèmi fẹ́ sọ ń bẹ̀. ẹ ṣeun atọ́kùn atọ́kùn Yorùbá Gbòde atọ́kùn òṣèlú ọmọọba Bọ́lájí. ẹ lóṣù mo ń gbọ́ yín olóṣù ọ̀rọ̀. ẹ̀hẹ́n níbi tá a dé dúró yìí kí ni àwọn bóò la ṣe lè pariwo fún àwọn orílẹ̀-èdè àgbáyé àbí wàhálà tiwa ni àníṣe pé kí oró wọn yìí kó mọ̀ sọ òkò ọ̀nà wo la lè gbà yàtọ̀ fún pé ká pariwo fún àwọn èèyàn torí àmọ́ pariwo àní dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ojú táyé ẹ máa kí gbogbo wa ká máa pariwo pé oró yín tó mú òkò yìí lọ́wọ́ ó sọ sílẹ̀ ọ̀nà wo la lè gbà. ẹ ṣe olóòtú àkọ́kọ́ ń bẹ̀ ni pé jẹ́ gbogbo àwọn wọ́n jẹ́ aṣojú orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó gbèdé consulate àbí embassy tó wà nàìjíríà pàápàá jùlọ ti america àti united kingdom ti germany ti gbogbo wọn àti russia irú nǹkan tó ṣẹlẹ̀ báyìí wọ́n láti kọ́kọ́ kọ ìwé sí wọn láti jẹ́ kọ́mọ̀ pé n tó ṣẹlẹ̀ nídò àwọn náà mọ nǹkan gbé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n sọ pé orílẹ̀-èdè fararọ pẹ̀lú èdè tó ṣẹlẹ̀ sí sòrò rẹ̀ yẹn sòrò rẹ̀ bá mọ̀ a pé ó níwèé gbé so ṣe kí àwọn tí wọ́n jọ wà nínú ètò àti ṣe ìgbàdàbẹ̀yẹ kan ti kọ ìwé sí ìlú amẹ́ríkà pé ẹ wá o ìkan lára àwọn ẹni tó ń gbèlú yín o wọ́n ti ìjọba yìí ti mú o. ẹ mo rò pa mo nílùú ni. ẹ ẹ wẹ èmi rò pé mo jẹ kó ti jọ mo nílùú bọ̀ ìgbà tó fẹ́ ṣe pírẹ́sidẹ́ǹsì yẹn tó wáá kọ́ mo nílùú ni ẹ o láti rìn náà sí i pé òun sọ mo nílùú mọ́ torí o ò lè wà ní ìlú kan kó jẹ́ mọ́ ọmọ tó jẹ́ mọ̀lú yẹn kó tó wà lọ sí ìlú mi kó fẹ́ẹ́ jẹ ààrẹ gbọ́dọ̀ fi kan sílẹ̀ mọ̀mọ́ wọ́n fún ní ààyè àwọn ìwé ìgbésílẹ̀. ẹ dákun èmi ọmọ o ṣùgbọ́n mo rò pé wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà gba pé èèyàn lè jẹ́ ọmọ onílùú kó sì tún ṣe ààrẹ ní orílẹ̀-èdè wọn àbí wọn ló gbọdọ gbọ ọmọ nílùú ẹ lẹyìn. bẹẹ kọ tó bá ó lè jọmọ ó ní nǹkan tó ń pè ní dual citizenship ó lè jọmọ orílẹ̀-èdè méjì ṣùgbọ́n dókítà tó bá ti fẹ́ lọ ṣe òṣèlú tó fẹ́ di gómìnà àbí ààrẹ orílẹ̀-èdè míì yàtọ̀ síbi tó ti ń gbé yẹn ó gbọ́dọ̀ fìkà sílẹ̀ torí pé ó máa jẹ́ conflict of interest wọ́n ń pè lóyìnbó pé o ò lè jẹ́ pé o jọ ọmọ amẹ́ríkà kó fi ọmọ nàìjíríà kó wá lọ jẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìgbà tí ìjà wa ṣẹlẹ̀ láàrin nàìjíríà àti amẹ́ríkà ìwúlò fẹ́ sojú méjèèjì so wọ́n ní kókó revoke ẹgbẹ́ revocation ní á revoke citizenship kan pé òun ò ṣe lè mọ́ bọ̀ ó sì lè máa gbẹ́dùn yẹn pé green card ìyẹn wọn fúnra láti máa gbèlú oṣù mẹ́fà nílé oṣù mẹ́fà ń ta ṣùgbọ́n bó ṣe ń tọ́mọ tó ń gbèlú náà òfin àti ẹ̀tọ́ tó ní human rights tó cover àwọn èèyàn ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó cover rẹ̀ wọ́n à lè fọwọ́ bá ṣàbàṣà ṣe gbígbé tí wọ́n gbé yẹn ó ti violate human rights so tí wọ́n bá kọ lẹ́tà síjọba yìí pé láàrin seventy two hours ni kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ṣèdájọ́ nǹkan tó fi gbé ẹ̀sùn tó fi kàn án tí wọ́n dẹ̀ fi evidence hàn wọ́n gbọ́dọ̀ jù sílẹ̀ tí wọ́n bá jù sílẹ̀ wọ́n ti violate ló lè gbé wọn lọ sí nǹkan ẹ̀sìn náà kọ̀ but nǹkan tí mo kọ́ sọ fáwọn èèyàn wa ni pé irú irú nǹkan tó fẹ́ ṣe lọ́lọ́fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe lọ́la yẹn ṣe rí a ti ń sọ̀rọ̀ jù àwọn èèyàn wa pàápàá jùlọ ní ìwọ̀ oòrùn nàìjíríà ọ̀rọ̀ nìkan kọ́ ni kò yẹ wá sọ yorùbá òyìnbó ní action speak louder than words ṣe rí gbogbo nǹkan tó ṣe yẹn ó yẹ ká kó tó ní kó mú ọ̀rọ̀ jáde pé nǹkan táwọn fẹ́ ṣe lọ́jọ́ karùn-ún lélẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ síta àwọn agbófinró máa wá bá yín náà òun tó wà mẹ́rin tó gbogbo fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣáájú ó yẹ kó ti láwọn ẹ̀mẹ̀wà gbogbo tó ń ṣe ètò gbogbo fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè káàkiri ìgbà yẹn gbogbo àwọn tó nígbà yẹn náà ti máa láwọn ẹ̀mẹ̀wà kéékèèké kan tó máa wà pé ẹ máa ti fi ọwọ́ sọwọ́ sí wọn pé ibi báyìí ibi báyìí ni o kò sí ẹni tó yẹ kó mọ ìgbésẹ̀ tí ilẹ̀ káàró òjìrè Yorùbá gbé lẹ̀ Nàìjíríà kò bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni o kò bá jẹ́ àwọn ọ̀sọ́mọgbè ni o kò bá jẹ́ àwọn tó ti gbà bọ̀dì tó wà nílẹ̀ káàárọ̀ òjìrè pàpà kò yẹ kó tó mọ̀ torí pé mo ṣe ń sọ fún yín ẹ̀rọ pé bí oṣù mẹ́ta ká sọ pé about seventy million ó ní àwọn ọ̀dọ́ ọmọkùnrin tó wà nàìjíríà àtọmọdé tó wà nàìjíríà tí wọ́n ríṣẹ́ tí wọ́n ní lọ tí wọ́n ìwọ́n dáwọ́de iléèwé wọn rí nǹkan ṣe so wàhálà ti dé bá wọn tó tẹ̀sán pé kò sí bó ti fẹ́ ṣe lé àwọn ọlọ́pàá tó dẹ̀ fẹ́ máa gbé síta àtàgbófinró mélòó ni ọlọ́pàá tó wà nínú tó ń wọṣọ nílẹ̀ nàìjíríà wọn tó wá mílíọ̀n tó tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ṣe jàgídíjàgan àwọn ọlọ́pàá yẹn ò lè kápá wọn bẹ́ẹ̀ tó bá gbébọn èèyàn náà lọ́wọ́ fẹ́ torí tó bá ti pààyàn pẹ́rẹ́ báyìí tí united nations bá ti gbọ́ tí united nations bá ti gbọ́ ìjọba ìlú yẹn wọ́n máa take wọn to for eh, ransom pé kí ló dé tí nǹkan bá ṣẹlẹ̀ ìlú Ghana ni wọ́n yàgò sí Togo ni èrò tó wà Nàìjíríà ní ìsọ̀wọ́n ní bíi mílíọ̀nù lọ́nà ìgbà two hundred million people tí wàhálà bá ṣẹlẹ̀ níbo ló fẹ́ yá sí ó máa ju ti Afghanistan àti Iraq àti Middle East lọ Amẹ́ríkà gbọ́n òdẹ̀ fẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ náà fi pe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń dé ní kankan pé ọ̀rọ̀ rúgà o ẹ̀ gbọ́dọ̀ rúgà kankan o torí nǹkan táwọn ń gbọ́ nínú intelligence report lélẹ̀ òkè tó bá yẹ fẹ́ sàdọ̀ fáwọn èèyàn káwọn ẹ̀ máa ti kóra wọn jọ fún ọ̀rọ̀ tí ọ̀rọ̀ fún wọn dáná sunlé wọn dáná sun mọ́tò tó bá pé ẹ̀hónú wọ́ọ́rọ́wọ́ náà ń ṣe tí èrò bá ti pọ̀ jù bó ṣe ṣe nílùú India ní ọdún 1947 nìyẹn ìgbà tó fẹ́ pa Indira Gandhi ìgbà táwọn òyìnbó gbẹ̀rẹ́sì ìfẹ́ pa tún rọ̀ rí ó ní bí àwọn èèyàn bíi one million náà sọ̀rọ̀ àǹdí tó ń gbé ọ̀gá tó ní kó lọ bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn ó wò pé èèyàn mélòó fẹ́ pa tọ́ba ọ̀tá àbọ̀ fi máa tán tó wọ́n pa àwọn náà inú jẹ́ kí ilẹ̀ India òmìnira olùgbẹ́gbẹ́ òmìnira. atọ́kùn mi ń gba ẹ̀yin olùgbọ́ mi lórí ètò Yorùbá Gbòde náà ni a wà ìyáàfin agbájé ẹ mẹ́nulé ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí wò fún yín láyè ẹ dákun ẹ forí jì mí ẹ ti wà lójú ọpọ́n ẹ ń sọ̀rọ̀ kan ńgbà tí awíkóńkó ń sọ̀rọ̀. ẹ pa àbọ̀dé àbí àǹbọ̀dé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín kí ẹ lè bá a gbọ́ mi ìyáàfin agbájé. mo ń gbọ́ yín o mo ń gbọ́ yín mà. mo ní ẹ fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ kan mo sì gba mo ṣe ìtìgbẹ́dùn lọ́wọ́ yín gbà náà. Hmm, gbogbo nǹkan tí à ń sọ yìí náà tọ́ka sí ọ̀nà kan tí mò ń sọ wípé àìmá lè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí ibú ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ síwájú tẹ́ẹ̀ bá lẹ fẹ́ pa àwọn èèyàn èèyàn mélòó lẹ fẹ́ pa kò sí gbogbo wa bá ń dákẹ́ tá à ń wo mi ìfẹ́ kú mi ìfẹ́ kú àti kú tán kíkú tó dé. bẹ́ẹ̀ni bí o kọ àdínkù. so àwa èèyàn a ti sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ tó bí wọ́n ṣe sọ síwájú action ló kù báyìí sí gbogbo nǹkan tá à ń sọ kí á ká fi ṣe wà wù ká mú nǹkan tá à ń sọ yìí ká mú dé ibi tó yẹ ká mú dé àwọn tó yẹ ká bá sọ̀rọ̀ ká bára wa sọ̀rọ̀ àwọn tó yẹ kí wọ́n ṣe nǹkan tán ṣe kó ní ká kùn nǹkan ṣe ká nǹkan yìí ká mú forward ọ̀rọ̀ ti pọ̀ jù ọ̀rọ̀ ti pọ̀ jù wíwú ọ̀rọ̀ ti pọ̀ jù. ẹ ṣeun. so tèmi ní wípé ìsọ̀rọ̀ sọ ni gbogbo wa kọ́ la lè lọ sí new york láti lọ but eh, twitter wà eh, whatsapp wà facebook wà kọ́ ṣe some kind of eh, placard tí wọ́n máa send sáwọn èèyàn kí gbogbo wa ká síra wa àwọn tó àbá lè lọ new york kàn ṣe tiwọn lọ online so oríṣiríṣi ọ̀nà wà tá a lè jẹ́ kí ìjọba nàìjíríà kan fi mr ṣó ṣòwòrè ṣòwòrè ọmọyẹlé ṣòwòrè lóko tá a lè ṣe pọ̀. ẹ̀ṣọ́ alàgbà bukola orí ọ̀fẹ́ ṣẹ́ẹ̀ṣì wà pẹ̀lú wa. bẹ́ẹ̀ ni mà ẹ dákun kẹ ẹ tó lọ ìṣẹ́jú péréte náà ni ó kù yàtọ̀ fún pé kí àwọn èèyàn ó jáde kí lẹ tún nílò lọ́dọ̀ àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí torí pé ikú wa àjọkú ni ààwẹ̀ wa ó ti di àjọgbà kí lẹ̀ ń retí lọ́dọ̀ àwọn èèyàn. lára àwọn nǹkan tí a fẹ́ náà ni pé kí gbogbo wa ká jọ máa pariwo yìí àwọn lọ́dọ̀ congressmen wa a ní senator a ní house of reps ẹ jẹ́ kí ó ní àwọn numbers wọn kà máa send tilẹ̀ yìí mà tilẹ̀ yìí tilẹ̀ yìí àbí tilẹ̀ tilẹ̀ yìí mà ta máa pín fún àwọn tí ó wà ń bíbà yìí sódà wọn á lè bá wa pè wọ́n ama àwa náà ní àwọn ẹ̀kọ́ táwa náà ń ṣe àmọ́ ṣe bá ṣe pọ̀ sí náà ni ní amẹ́ríkà ń bíbá yìí ó ní kankan tó máa ń ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ tẹ bá lè fọ́ọ̀sì congressman àti senator yìí ká má lè gbé fóònù wọn nítorí pé wọ́n bọ̀ ń bá àdùn pẹ̀lú phone calls ó máa ó máa ní ó ní bó ṣe máa ń rí lára wọn so tí àwa náà bá tán bá rí i pé nínú tí wọ́n máa ń kọ wọ́n máa ń ní rẹ́kọ̀dù phone calls wọn tó bá pe senator hmm. political ni whatever ni o wọ́n máa ń tálì ẹ̀ so tó máa rí i pé ah ní dc làwà ni o maryland làwà ni o tí senator yẹn rí i pé phone call tó wọ́fíìsì òun the last one week orí ọ̀rọ̀ nàìjíríà ni orí ọ̀pọ̀ ń tẹnì kan mọ́lé ni ìyẹn lásán á gain attention irú senator bẹ́ẹ̀ and á uh, hmm. jẹ́ á fún àwọn nǹkan táwa ń sẹ́ǹdì sí wọn mítì tá a máa ṣe pẹ̀lú wọn á tún kì wá lẹ́yìn senator yẹn gan mọ̀ pé àwọn alábíkí mítì pẹ̀lú chuck schumer ní new york yìí sìn ó dẹ̀ di pé kórí pópò lọ́fíìsì ẹ̀ gan kọ́ọ̀lù míì gan kò rí kọ́ọ̀lù míì gbà bí ojú kọ́ọ̀lù nàìjíríà nìkan ló ń rí gbà tábà jókòó bá sọ̀rọ̀ ó ti mọ̀ pé àwa tá à ń bá òun sọ̀rọ̀ yẹn àkọ́ dára wa wá àwọn náà ti rí ọwọ́ pé ọ̀rọ̀ yìí rẹ̀ tó ti ju bẹ́ẹ̀ yẹn lọ so a fẹ́ àwọn èèyàn wa mm, tó wà ní amẹ́ríkà torí pé ní uk náà the same thing náà káàkiri um, outside nigeria lasari town ló ní ẹ pé ká put pressure lé wọn lórí àwọn tó dẹ̀ wà nàìjíríà tí wọ́n bá ti ń gbọ́ yé pé wọ́n máa ṣe nǹkan kan tó ní ṣe pé ọmọ àwọ́de nǹkan kíkan náà fẹ́ ṣe kí wọ́n jáde láti lọ bá wa ṣe àwọn èèyàn tó ń bá rí ni ìjọba máa fi mọ̀ pé kò kì í ṣe ni tí àwọn lè rọ̀ sẹ́yìn ní àdúgbò kọ̀ọ̀kan ó ṣeé ṣe kán sọ pé kí ẹ bá ní nǹkan kan tẹ̀lé fún wa o bóyá wọ́n fẹ́ tó bá fẹ́ wọ́de wọ́n fẹ́ pure water ní o àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan tó yẹ kán ní ẹ bá lè ní one naira ẹ bá fún wa fún ètò ìtàfẹ́ ṣe yìí ẹni tọ́lọ́run bá fún ní agbára ẹ ká tọ́ ọ́ bàkù káà náà ká ká fi fún wọn a mọ̀ pé aláìkí àdúrà níbi táwa ti wá àdúrà tó bá lè gbà náà ká. irú ìrànlọ́wọ́ bá sí ètò níbo ni àwọn èèyàn lè náwó rẹ̀ sí tó bá di ìgbà yẹn. ẹ à ń ṣètò ẹ lọ́wọ́ ni màá torí pé àwa eléyìí a lè lo àwọn ẹ̀kọ́ tó wà nílẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bá ti ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ni bá ti ṣètò ẹ̀ bẹ́ẹ̀ káwọn èèyàn sọ lórí yorùbá gbòde fún àwọn olùgbọ́ wa ẹ ṣe. bẹ́ẹ̀ ni mà tó ẹ̀yin olùgbọ́ mi mo kí yín yáàfin agbájé ẹ kú ọgbọ́n inú ẹ kú ohùn látàárọ̀ bàbá ògèdèǹgbé ọgbọ́n yín ò ní dópin o láṣẹ olúwa ọ̀mọ̀wé ẹkúndayọ̀ ojú òní yín tì ẹ̀ ní sẹ́ láéláé òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ẹ̀ẹ́ni ìṣẹ́jẹ́ ẹ̀yin olùgbọ́ mi láti àárọ̀ èyí ni ọ̀rọ̀ olóòtú ní ṣókí wọ́n gbé ọmọyẹlé ṣòwò rẹ̀ tì mọ́lé torí pé ó ní wọn ò ṣe eré ó ní ebi inú àti òǹgbẹ ọ̀fun ìyà tó ń jẹ mẹ̀kúnnù ó ní ó tó gẹ́ẹ́ láyé olóṣèlú la wà o wọ́n ní atẹ́gùn ń gbé kẹtẹpẹ ògì kí ni elélùbọ́ fẹ́ ṣe ọmọyẹlé Ṣòwòrẹ́ kàwé onílé iṣẹ́ oríjájẹ àbíṣà lè sọ pé ebi ń pẹni tí ń bẹ lamẹ́ríkà iléeṣẹ́ pàtàkì ni iléeṣẹ́ ìròyìn rẹ̀ Sahara Reporters ẹ dákun ẹ pé gbogbo àwọn tẹ́ ẹ bá mọ̀ nílé pé kí wọ́n ó dìde pé kí wọ́n ó wọ́de láti gba ọmọyẹlé Ṣòwòrẹ́ sílẹ̀. Si bí wọ́n bá rí eléyìí ṣe àtẹ̀mí àtiwọ́ a lè bọ́ lọ́wọ́ ìjọba amúnisìn tó wà ní orílẹ̀-èdè nàìjíríà àní sẹ́ ẹ jẹ́ ká fìyẹ̀rẹ̀ ṣohun àrò ká fariwo ta ṣáálé ṣáálé ẹ fi ọmọ yẹlé ṣòwò rẹ sílẹ̀ o ẹ̀yin olùgbọ́ mi mo kì í ẹ̀yin ọmọ ìgbìmọ̀ tẹ́ ti ń sọ̀rọ̀ látàárọ̀ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun alàgbà àbùkọ́lá orí ọ̀fẹ́ ẹ̀kú iṣẹ́ ọgbọ́n yín ò ní dópè láṣẹ olúwa atọ́kùn mi pàtàkì ẹ ṣeun ní ìní èmi ò ti máa dágbére fún yín lórí ètò yorùbá gbòde àní tí ò bá tán kò sí ìtàn ẹnu ẹ̀ la wà ní orílẹ̀-èdè nàìjíríà torí pé ní tí à ń ṣe ní ìsìn ó burú ju ayé àbájá lọ ọmọ yorùbá máìtì wá sí mi ẹ̀mí kan sọ fún mi pé ìjà náà kò ti parí múra sílẹ̀ ṣọlá yusuf aya àìwínilọ́mọ èmi ní obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni tẹ̀pá òjé àìtóní bá wí kì í àìtóní bá gbé kámọ́ tóní bá wí ní ọjọ́ mẹ́jọ tá a fẹ́ ṣe léènì tẹ́lẹ̀tẹ́lẹ̀